a ti fẹ́ bẹ̀rẹ̀ bí máa bá ẹ̀kọ́ wa lọ lé mi òun ni page two hundred and two ẹni tó bá ní sahih kọ́tùnà lọ́wọ́ dáa sífọ́tù mẹ́sàn-án description of the description of the ideal residence fún ọkọ àtìyàwó ohun tí sọ̀rọ̀ yà prescribe lílé tó yẹ ká fi. ẹlẹ́fẹ̀ẹ́ ẹni sí. ó ní sífàtú mẹ́tíkàn ìṣẹ̀rẹ̀ yìí المعتبر في المسكن الشرعي للزوجة هو سعة الزوج وحال الزوجة ti a máa ń kọ̀nsídà well síwájú kí n tó padà sínú ìwé yìí mo bí ọlọ́run ọba ọba tí ìfẹ́ ẹ̀sìn ẹ̀ tó kó gbogbo àjọ síbí ìlẹ́yìn kọ́lọ̀ máṣá ẹ̀mí wa kódò ẹ̀sìn. Èyí tó dò àti èyí tó kan nínú tọ́lọ́run bá wa sọ ọlọ́run bá kù. Jẹ́ ká ṣúgbà àyà wa láti gbà á láti lò ó ká lè láyé ń bí àti lálùpẹ̀ yá mà. Mo fẹ́ pè wá sákìyèsí kékeré kan. Ṣé rí ohun tí ó ya áhùnsùn náà sọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọn kì í ṣe áhùnsùn náà? táwọn náà ní mùsùlùmí làwọn òun náà ni pé alùpùpù lẹni tó sọ pé òun fẹ́ ṣe islam ní ìṣètò ọlọ́run ọba ní kò jíṣẹ́ ọlọ́run ọba ti jíṣẹ́ fún wa yàtọ̀ sí ṣe táwọn ọba táwọn èèyàn ń ṣe é pé gbogbo táwọn fẹ́ ṣe àwọn fẹ́ wẹ̀rí pé aṣáájú ẹ̀dá ló ní ká ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe gbogbo ohun tó péré ní alùpùpù náà ló jẹ́ alùpùpù dénúdénú làwọn fàṣẹ tó máa ń pe àwọn kan ní sẹlẹfì wọn ní sẹlẹfì lẹni tó fẹ́ ṣe súnà níṣe táwọn ẹni àkọ́kọ́ ṣe é yàtọ̀ sí ìṣe gbígbà tá à ń gbé yìí ṣe ní káwọn máa ṣe wọ́n ní ṣe tàtijọ́ yẹn ó lè má bàá gbà mu àwa ní lá wàláhì tó bá jẹ́ sin ọlọ́run tọ́lọ́run fi ràn òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu àlẹ́yọ̀sẹ́lẹ̀m táwọn kìá máa fi tó kò ní ṣàì máa bá gbà mu. tó ẹni tó wá ní bọ́lọ́run ṣe ní kànáàbì fi jíṣẹ́ sígbà kankan ò ní rọ sẹ́yìn ló fẹ́ ṣe àwọn ni wọ́n ń pè ní sẹ́lẹ́fì wọ́n á fi títú bí ọlọ́run ọba búra fún yín èyí tó pọ̀ nínú ẹni tó lòun ń ṣe sẹ́lẹ́fì àìmọ̀pẹ́rì ní káṣẹ́ẹ̀tì bákan ọ̀tọ́ ni ò jẹ́ kí wọ́n sẹ́lẹ́fì àìrọ̀rùn pé ká fẹ́ ṣe é bẹ́ẹ̀rì ṣe ní ká ṣe ni. tó ọgọrọ ló mọ̀ pé tọrọ bá délẹ̀ tí wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́run ní ká báyìí àwọn sọ̀hábà ní káṣí báyìí kò tí ì tó fún wọn tó bá nẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ bá ṣe ṣe ṣùgbọ́n pé ṣé ó àwọn lọ́rùn láti ṣe wọn ni rárá kọ̀ọ̀ràn káwọn wá sọ pé àwọn gbà tó bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ṣùgbọ́n àwọn ò ṣe bẹ́ẹ̀ wọn ní ìyẹn ò bá gbà mu àwọn àfa zamani yìí ti ní ká kó yẹn sẹ́gbẹ́ kan ìyẹn náà ni difference láàrin ẹni tó lóun jẹ́ ahlùsúnmẹ̀ tó lóun ò sẹ́lẹ́fí àtẹni tó fẹ́ sẹ́lẹ́fí mo wá ń bẹ ọlọ́run ọba yìí pé ẹni tí ṣe ẹ̀ ó fẹ́ jọ tàwọn àkọ́kọ́ ní kọ́lọ́run ṣà wa. tó túmọ̀ sí pé eléyìí dùn ún gbọ́ kọ́ nìkan tá à ń wá kiri. ṣé dòdò tí ò bá dùn ún gbọ́ wàláhì ní ìran yín mo fi ọlọ́run ọba bẹ̀ yín. kò dùn gbọ́ létí ní ìran yín èmi tèmi náà ń sọ ọ̀pọ̀ ohun tí ò dùn lé kò dùn lẹ́nu tèmi náà mò ń gbèrú. òdùn jẹ́ níṣẹ́ èmi náà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bá ti ní bẹ́ẹ̀ ni ká jọ ọ̀rọ̀ fọlọ́run ọba kódà tí ò báyìí tí ò rọ̀ wá lọ́rùn láti máa ṣe kákọ́kọ́ fẹ̀mí jẹ́rìí sí pé bó ṣe ẹkún rèrè àgbẹ̀ máa wá bẹ lọ́run kọ́lọ́run rẹ̀ wá fún un. so ṣọ́ra àwọn aspect tá a fẹ́ discuss lónìí aspect tó máa ń dájà alẹ̀ púpọ̀ nínú marriage mi wàláhì. ṣùgbọ́n tí kálukú bá mọ kí ni tó jẹ́ tọ́ kí ni tí kì í ṣẹ̀ tọ́ bóyá àwọn ń ta tó ṣera wa gbé yẹn á mọ̀ níwọ̀n. so <clears throat> àfààní ohun tá a máa ń consider tá a máa fi ń ṣe òṣùwọ̀n tá a bá ní kọ́kọ́ provide accommodation fún ìyàwó ẹ̀ kó wọ́n sáàtì zawj wàhálà zawjà ó ní nǹkan méjì ni. a máa ń wo bí nǹkan ọ̀hún ṣe rọ ọkùnrin lọ́rùn láti provide tó a dẹ̀ máa ń wo condition ẹni tó fẹ́ níyàwó náà irú ibi tó fi sí máa rọ̀ lọ́rùn méjèèjì la máa kó pọ̀ ó ní ìwọ́fún alẹ́ nàfàkọ̀ tá a bá ń ṣe báyìí à ń padà síbi ìpìlẹ̀ nípa wípé nígbà tọ́lọ́wọ́n bá ní káwọn ọkùnrin ó náwó láwọn ìyàwó wọn lórí ó wá fi òdi wọn báwo ni kí wọ́n ṣe náwó tó báwo ni kí wọ́n ṣe náwó mọ ó fi mọ̀ wọ́n gbà tó ní yunfiq ru sa'ati min sa'atihi kí wọ́n ná gẹ́gẹ́ báwo ọlọ́run bá ṣe tẹ̀ wọ́n lọ́rùn tó wọ́n ní so ìyẹn náà làwọn náà fi ṣe òṣùwọ̀n báwo ni kọkùnrin ṣe provide accommodation tó rọ ìyàwó lọ́rùn tó. one union tọkùnrin àti ẹ̀ka bẹ́ẹ̀ náà la máa consider ní pẹ́sà a máa wá sí méjèèjì pa wá accommodation fúyàwó ẹni. ó ní. باعتبار أن كل منهما حق مترتب على عقد الزواج أم تجاك jẹ́ ká ṣe léyìn ni wípé a wò ó wípé accommodation àti níná lílò tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn ọ̀yàn méjì àwọn wípé ọlọ́run ṣe ní ojúṣe fún ọkọ láti ṣe lórí ẹ̀yà ẹ̀ náà la máa fi wọn méjèèjì nínú petition ọ̀la àti ètò ìjọba pé asùnmọ̀ nàmì ṣèkò kẹ̀kẹ́ tó mìíràn lójijìkò ẹ̀rọ ọkùnrin àwọn náà ń parí láṣẹ wípé ibi máa fún àwọn ìyàwó kó jẹ́ dùtẹ́yìn fún ààyè gbé kí fẹ́ máa provide fáwọn ìyàwó yín kó jẹ́ parun láti máa gbé ما باندې náà dẹ̀ ní òun bẹ́ẹ̀ pé òun gbà àwọn àpá ní ìyàpọ̀ ẹnu àwọn kan ní gbogbo condition tí òun bá ti bá ń tíṣẹ̀rí àlọ́ mi wọn ní ká kó dànù pé even tó bá ṣèlérí ẹ̀ fún ó lè má mọ̀ṣẹ́ but àwọn tó dàbẹ̀ ni pé wọ́n ń rí sọ́jù àwọn làwọn tí wọ́n sọ pé rárá tó bá ti jẹ́ kọ́ńdí. síwájú adájọ́ pé ẹ bá mi sọ fún kó tú mi sílẹ̀ torí pé ó ti àdéhùn ó sì fẹ́ mi. so ìyẹn náà ni the correct thing but ìpìlẹ̀ ni pé ìyàwó la fẹ́ kó kúrò nílé àwọn parents ẹ̀ lọ bá ọkọ níbi tọkọ bá ń gbé according to ohun tó bá jẹ́ means ọkọ láti provide. <coughs> wọ́n ní sọ̀rọ̀ ìdíje yẹ kúrò níbi kọ́dìrì hàn ní mẹ́fà á. yusran wa usran náà ní tẹ̀síkìnà wọ́n ní irú nǹkan tó kù ńlá ńlá ti provide ó dàbí pé bíbá yóò fẹ́ gbà wá mọ́ àbí bí wọ́n káwà kó fún wa síwájú díẹ̀ ẹ̀jọ̀ tó ráhùn tó ṣẹ̀ ń dé àwọn brothers náà bíbá yóò fi ń gbà wọ́n níjọ alcohol wọn tó wá tó ń ronú sí pé kí ká máa lo ní mọ́ṣáláṣí ni àbí ká túbọ̀ expand canopy yìí òun máa mú ní mọ́ṣáláṣí and uh, a tún máa kọlu àwọn bàbá wa láàyè kọ̀ọ̀kan so à ń rò pé insect a máa expand ìbéèrè so kọ́lọ̀ rán tiwa olùdarí náà ti gbọ́ ìyẹn o mo ní kọ́lọ̀ rán àrùn ṣòfò wa ẹ bá fáwọn àbútẹ bá délé nígbà míì níbi twenty thousand naira alẹ́kùnrin oṣù mẹ́fà àbẹ̀bẹ̀ àwọn kọ́dẹ̀ máa ń tún bú wa wọ́n ní gbogbo hálùkọ́ wa làwọn wọn ní tábà lè lọ́jọ́ ta ọjà wọn á gbọ́ ní kéétí wọn á gbọ́ ní kinní kan tó fi lè dá mi pè bọ́lẹ̀ ìṣòro kúrú nìyẹn ìbá àmà jíṣẹ́ ni gbẹ̀gbẹ̀ kẹ́yìn náà bá wa jíṣẹ́ ni pé à ń ronú pa fẹ́ expand ní dubai yìí tẹ́lẹ̀ kan bá lè fẹ́ gbé àní sọ pé nítorí gbé ju nítorí ẹkú wọláhì àwọn tí èso ìlẹ́sìn rárá wọn máa ń tákà ẹ̀ ni pé pípa tẹ̀ dáadáa wọn àwọn máa dá iṣẹ́ kọ́lọ́n jẹ́ náà lè máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. náà wọ́n wá ní kọndíṣàn òkòrò yusran wà ọsẹn wọtọrọ fúnpọn bóyá ìtọ́lọ́ ń jòkó dáadáa ni ó lówó tó bẹ́ pé àtúgbò gidi bíbí ìfúyàwó ẹ̀ ó rọ̀ lọ́rùn àbí ẹni tó jẹ́ pé kò lówó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sábúkà tó lè ní òkè jẹ́ ká máa mánéjì fúláàtì kan abẹ́ni títí ẹ̀ ti ẹ̀ tó mọ̀ pé kọndíṣàn òkòrò nípa pé ọlọ́run tẹ ẹ̀sìn kan bẹ́ẹ̀ lọ́rùn àbí ilẹ̀ òfúnmọ́ ìṣùgbọ́n òjò àbí tẹ̀ ó wà ní kọ̀ǹdíṣọ̀n à ń bẹ lọ́run condition ọkùnrin has to be considered. bẹ́ẹ̀ náà la máa kọ̀ǹsídà níìdì sísà tá a fẹ́ gbalé fún. tó a máa má rí àwọn níìdì méjèèjì yẹn papọ̀ ni ẹ jẹ́ pé nǹkan tó yẹ kó lè yé wa. tọkùnrin bá jẹun tọ́lọ́mọ ọba fẹ́ dáadáa pé pé àti sanwó flat kì í ṣe problem fún. ó wá mú

ó fi ń tóun fẹ́ni tó wù ú ó fi ń tóun ṣàdánwò fẹ́ni tó wù ú. àwọn kan wà nù wa by the nature of their state of health wọ́n bá bá ẹni méjì lé toilet papọ̀ wọ́n á máa pàrọ̀ sípò ni. tó ti ní nature health wọn ni kò gbé kò sẹ́ni tí yóò sọ pé òun máa dá nǹkan lò but ọlọ́run sáwa kan lágbára gbà wọn kan lọ. so ẹni tó fẹ́ ń tó mọ̀ pé condition health ẹ̀ báwo ló ṣe rí tọ́lọ́run wá fún ní ìkápá láti provide ohun tó máa assist situation yẹn tó wá gbọ́dọ̀ máa fi standard ẹni tí ò tó ó máa wá fi là lọ sí sàlọ́run pé òun ò ní ṣe ju báyìí lọ torí pé àwọn báyìí wọn ṣe jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ń sọ alákèésí sí nìyẹn pé a máa consider bọ́ọ̀rù ṣe bẹ brọ́dà a máa wá consider the individual need of the sister in question àwa máa rí méjèèjì papọ̀ ẹ rí pé kí ni yìí ó need negotiation láti máa ń sọ pé dáálọ̀ ó ṣe pàtàkì gan-an nínú márùn ọkọ̀ tó ń bá ọ̀rẹ́ ẹ̀ dáálọ̀ bò síkú tó jókòó pé títà bá mi rò tá a bá gba flat iye báyìí làwọn máa san every six months àti lọ́dọọdún iye báyìí ló ń wọlé kátó náà mọ̀ ń sùn kátó kan ní ilé tó èrè ló máa ṣẹ́kù fún wa tó tá a bá jẹ sẹ́nu kò sí nǹkan kan kò láìpẹ́ kí sísà máa fọwọ́ dání lẹ́yìn tó náà ti mọ how we arrive at the decision bọ̀tọ́kọ bá jẹ́ ohun tó jẹ́ pé draconian law ló máa ń mú wá mo ti sọ mo ti sọ náà nìyẹn final èmi lọ kọ ìwọ́kọ́ a kì í fẹ́ kọ́kọ́ rúgbó yẹn but lẹ́yìn tó bá jẹ jíròrò tán tó bá decide wípé òkè mo ti gbọ́mọ̀ràn but mo rí lọ rò bọ̀ ibi báyìí ni mo ń wò sí pé ká ṣe wọ́n fẹ́ káwọn náà wá ju ọlẹ̀ káwá fún fún àdúrà káwá fún ní support lórí nǹkan tó jẹ́ decision yẹn pé kọ́lọ̀ ń jẹ́ kó kó tó gbogbo wa. Kama dada dáadáa pé mo ti fún láàbáì ó kọ̀ ní òun nìkan ní kó máa dá nǹkan ẹ̀ tó bá fẹ́ dá ṣe he is likely to fail tí wọ́n fẹ́ ká fún láàbáì bàtún bá ti wá decide ká fi àdúrà àti support ká ràn wọ́n lọ́wọ́ so eh, eléyìí ló kó jẹ́ standard tá a máa fi yan irú ibi tá a máa gbé ẹnìkan bá sọ fún yín pé nínú sẹ̀ríà the minimum is a flat ẹ sọ fún pé kò tún sọ̀rọ̀ wàláhì kò tún sọ̀rọ̀. kò sí dọ́gba kan tó pé lórí ó máa fẹ́ anything less than a self contained apartment. nǹkan tí mo ní ìbàjẹ́ pé lórí ni ọkùnrin á fẹ́ wọn àwọn ilé ìjọ privacy. káwọn má bẹ̀yàn ṣe à kitchen káwọn má bẹ̀yàn ṣe à toilet. ọ̀pọ̀ ọba ráwọn manage nǹkan tí ò gbé wọn wà jọ ṣe kù tẹ̀kùn bọ́ sẹ́nìkan bá ní rárá òun ò tiẹ̀ lè ìmájù rẹ̀ ọmọ yàrá kan dé láti saudi wọn ló lóun wà surprise tí òun bá gbọ́ fáwọn brothers wọn kàn má lè sí singuru singuru mìíràn ó ti pẹ́ ní saudi ó lè fi gbàgbé ẹni tó singuru mìíràn fún ká tó bá dúpẹ́ fọlọ́ níbi tí le fi tó wọ́n kì í ṣe sí pé wọn fẹ́ ṣiṣẹ́ nípa ti pé à ń sọ nǹkan jẹ yìí ni tó kọ́lọ́ndẹ̀ kó rọ́ wa lójú tó gba táìmù tó kọpa máa lò lórí ilẹ̀ ká má yà kúrò ní sẹ̀rí ọlọ́run láti lọ jẹ́ ń pè. náà wọ́n wá ní ìdí tí wọ́n ṣe ṣe àlàyé pé ká má rí kọ̀ǹdíṣàn ọkùnrin pẹ̀lú kọ̀ǹdíṣàn obìnrin pọ̀ náà ní wípé ọlọ́run ní ibi tọkùnrin tó máa ń gbé náà ni kó fi ẹ̀sìn wọ́n wá ní àwọn kan tí wọ́n yapa tí wọ́n ní àti ẹ̀fẹ́ mọ kọ̀ǹdíṣàn ọkùnrin kọ̀ǹdíṣàn obìnrin nìkan la fẹ́ mọ̀ àwọn apá kan sọ bẹ́ẹ̀ àwọn ní aṣàkẹ́ríyà àwọn ọmọ pé ìmáàmù ṣàkẹ́rí àwọn yapa táwọn apá yòókù kò sí nǹkan tó fà á pẹ̀lú kọ̀ǹdíṣàn ọkùnrin òun ló ń fẹ́ fẹ́yàwó tó kọ irú nǹkan tó mú la máa kọ̀ǹsídà tí ò báyìí tí ìrírí ẹ̀ provide àjọpọ̀ kò اولا المعتبر في المسكن الشرعي هو حال الزوجة فقط على خلاف قوله في النفقة وني وني unlike tá a bá ń sọ̀rọ̀ expenditure táwọn náà gbà wípé bí condition ọkùnrin bá ṣe rí náà ni kó ṣe náwó lé ẹlẹ́hàá ẹ̀ lórí pé wọ́n ní níbi ilé gbígbé àwọn ọmọ tó ìmáàmù ṣàfẹ́ wọn láwọn ò ṣe compromise pé fiscal condition nìkan ni kó consider tí ò bá ti lè meet condition ẹ̀ kó gbàgbé ń pẹ̀ nìyẹn wọ́n ní kí ni rí ìfẹ́ ti pẹ̀lú yìí wọ́n ní lè alẹ́gbẹ́ ìjà mẹ́rin zama ìmìlà zama ti sẹ́kẹ̀l wọ́n ní torí pé àwọn ìgbàgbé wípé ọlọ́run pa obìnrin láṣẹ wípé kí ni ilé ọkọ̀ tá a bá ti sí náà ni kó ti bí ẹ̀ mọ́ àfẹ́ kó máa já sí ilé ìtura jẹ́ rẹ́fẹ́rìn fún nǹkan tí sísá wa kan pé aláṣẹ òṣìṣẹ́ ní lásìkò táàpá yìí sọ wípé tọkọ bá ti yọ̀ǹda fún kó máa ṣiṣẹ́ sísà wa rán wa létí pé káwá kámá wàá gbé létí pé à àṣẹ ọkọ ló ń bì sáìdì bí ọkùnrin máa gbélé àbí obìnrin agbélé àbí kò ní gbélé pé àṣẹ ọlọ́run ni àwa náà dẹ̀ dúpẹ́ pé wọ́n rán wa létí pé àṣẹ ọlọ́run ni àwọn ṣàfihàn wọn wá ní nígbà tá a ti pálásẹ pé kó gbélé nítorí òun máa lò bí ọkùnrin gan lọ fàlàlù ìgbàlù kò ní choice láti ṣe òun jẹ ọkùnrin lè dùn sáà láti fẹ́ àwọn mẹ́ta nínú ọjọ́ nínú ọjọ́ mẹ́rin ọjọ́ ló ló máa pè fún sísà wa. ṣètí kọ̀ǹdíṣàn ló tó fi sísà gbé tó fi sísà tí ò bá tẹ́ sísà lọ́rùn. àkókò tó ń lé ni o. so àwọn ní rárá nípa àwọn ohun kọ̀ǹdíṣàn kó dùkà ní nature accommodation tọkọ máa provide àfẹ́ mọ kọ̀ǹdíṣàn brother. فإذا لم يعتبر حالها فذلك إضرار بها والضرر منهي عنه شرعا يعني tí ò bá wá tètè lè into consideration a máa kó ìpalára bá tó jẹ́ pé twenty four hours ṣì ń rẹ̀ hàn. so her being at home is more of the rule than the exception wọ́n ní a however kúntù مذهب الجمهور أولى بالآيات المتقدمة والله أعلم أعطاني لن يتوقف كاتب بطاعة مقيم من شافعي فهم قولي شبان مرسيسي بكي مجاريك عن عطاتي يبني مجاريك عن عطاتي وني condition sister أما عمالي بلو ability brother ni ó ní ọ̀dọ́ òun náà ni irú ibi tẹ́ ń gbé. so ó ti hàn pé condition ni brother ti yan ibi tó ń gbé so condition náà yẹn òun náà ni kó ní irú ibi tó máa fi ẹlẹ́hàá ẹ̀ sí. now ìfọwọ́ fúkúlẹ̀ zẹ́yìdà máa ahàlẹ̀ zàwò afẹ́rù kí ni sẹ̀rí àtọ nípa mímáa gbé mímáa gbé pọ̀ ọ́ ìyàwó ẹni àti àwọn ará ilé ọkọ ó kọ́mọ̀ nǹkan nílẹ̀ wa ní báyìí kí ni sẹ̀rí ọlọ́wọ́ bá sọ nípa ẹ̀. nílẹ̀ wa nílẹ̀ yorùbá aleykum salaam wa rahmatulah abdullah nílẹ̀ yorùbá tí ó bá jẹ́ pé àdáyébá ìṣèta abáláyé la fẹ́ fi tó kò sí standard kan tí ẹnu kò sí wípé òun ni standard tí èèyàn gbọdọ̀ fìyàwó ẹ̀ sí nílé gbogbo tó bá ń fẹ́yàwó standard kankan ò sí ó máa ń fakójọ pé irú nta tó ń dájọ́ tọ́mọ ẹni bá ń lọ ilé ẹ̀kọ́ a máa yàtọ̀ sí nta a máa fi dájọ́ tí wọ́n bá wá fẹ́ẹ́ bá wá fẹ́ ọmọ ẹni ẹ jẹ́ kí n ṣàlàyé tí mò ń sọ mo pè á nígbà kan mo ní káwa máa rí báwọn ìyá wa ṣe rí láspẹ̀tì kan double standard ni wọ́n máa ń fi ń báwọn obìnrin lò tọ́mọ wọn lọ́kùnrin bá fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n á béèrè pé bóná káwọn yọjú síbẹ̀ tí bá fẹ́ fẹ́ àwọn ọmọ tí wọ́n á fún ìjà pé bóná ń bọ̀ ẹni pé sábàbí ìjọra wọn ìyẹn ló jẹ́ fún tuntun fún un mà wàláhì. káwọ àwọn wá kí ni tó fi ọlọ́run ọba sọ káwá dìímú àti páwa là ń wọ̀ fún ìran àti pé wọ́n ń wọ ohun ohun tó fi ọlọ́run ọba sọ yẹn ìyẹn ni kò jẹ́ standard power. tó bá dùn ká gbèrú e tó bá kéré ká rojú torí pé inú ẹ̀ náà nìyẹn tó ń ṣe wá wàláhì. tó inú ìṣẹ̀ríà ohun tí wọ́n ní ká lò ó yàtọ̀ sí táwa máa ń lò ń ṣẹ̀dálẹ̀ yorùbá. ẹ rí i pé tábàlẹ́nìkan wá tọrọ ọmọ wa tó bá wá tọrọ ọjọ́ ìlú káwá dájú nínú nǹkan tá a kọ́kọ́ máa ń béèrè ni pé ṣé ti gbalé ìfà tó bá lè ti gbalé wọ́n lè ní kíkan ní àwọn ẹ̀gbọ́n àbábùrù sísà lọ wọ lóyìn àbáwò ló ṣe rí àwọn tó bá jẹ́ pẹ́lú ìfẹ́ dáadáa tí wọ́n fẹ́ ní two less than a flat tó tún jẹ́ pé wọ́n tún ní choice area tó fẹ́ kó gbà á sí àwọn kan ìlú máa ń dìtàmì ṣé tó fún gate pé kó wá àbí kó má wà ìwọ̀n tó bá jẹ́ pé ọmọ tiwa ni wọ́n fẹ́ fẹ́ tọmọ tí wọn bá fẹ́ fẹ́yàwó nígbà míì tí sísà tó ń bọ̀ bá ń la standard kalẹ̀ pé òun fẹ́ kó tó báyìí gbogbo alamọ nǹkan máa ń sọ pé à sálàdà ńlá kọ́ yẹn tó lọ yàn yìí èmi tó ń pàṣẹ pé ibìkan kéré ibìkan hà yìí tòun dáadáa o a kì í mọ̀ o tó táwọn ọ̀bá wa jẹ́ bọ́lọ́wọ́ bá ṣe ní ká jẹ́ wọ̀lọ́ọ̀hìn àpàdánù kọ́lọ́ má jẹ́ àpàdánù tí wọ́n ní pé ká tójú ìṣẹ̀rí àwọn everything wàláhì èyí tá a sọ lánàá nípa ẹnìkan kò gbọdọ̀ yàtọ̀ sí ìta máa sọ nípa tiwa ìyẹn ló ń jẹ́ pé èèyàn ní òṣùwọ̀n tó jẹ́ just measure. now kí wàá ní ìṣẹ̀rí àsọ wọ́n ní <clears throat> àkọ́kọ́ náà ká tó lọ síbi pé ṣé tó ká bá àwọn fámìlì ọkọ̀ gbé àdókòtò. pè àkíyèsí sáwọn nǹkan kọ̀ọ̀kan. nígbà míì sísà máa ń mọ̀ wípé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba làbọ̀ ọkùnrin lọ́rùn láti provide accommodation fóun before marriage ó ti níbi tó fẹ́ gbé ibi tó fẹ́ gbé fún ìdí bíi mélòó kan àkọ́kọ́ náà ni pé tọ́ tí sísá lè níbi tó ń tọ́jú ẹrù ẹ̀ sí tí ò ní sí ẹni pẹ̀sìn tó ní access sí yàtọ̀ fún wọn àtọ́kọ ẹ̀. secondly ìbálòpọ̀ àfẹ́ kó máa wáyé níbi tó ju olójú kan ti máa wò wọ́n àbí títí elétí kan ti máa gbọ́n tí ò yẹ kó gbọ́. ìkẹta sísá fẹ́ lò sí toilet àfẹ́ kó jẹ́ pé kò ní ní privacy látara pé ó fẹ́ gbọ́ bùkátà ara yìí bẹ́ẹ̀ eh, ó fẹ́ dáná ó fẹ́ ṣe gbọ́ fẹ́ ṣàwọn àfẹ́ kó mú ìnira wá fún kó mú ìnira lọ́wọ́ fún. ṣùgbọ́n tó bá wá ń bẹ sáǹdì pé bẹ́ẹ̀ ni ṣẹ̀rí ọlọ́run ní kọkọ ẹni tó bá gbogbo eléyìí ẹ̀kọ́ òun ni bọ́lá ń ṣe pàṣẹ nu àyà yìí pé ẹ provide fún wọn irú ibi tẹ́ ẹ̀ ń gbé. tó bá wá decide pé ní apá àfa ò tí ì kápá ẹ̀ dádì ẹ̀fọ́ wá pọ̀ tá a bá ṣe ápò nìkan bóyá school lòún ṣì wà for the next twelve calendar month àwọn ò tí ì jọ gbé òun á padà sí school bóyá apá náà ṣì ń serve lọ́wọ́ but gbogbo ohun tó dé wọ̀ ló máa tọjú mọ́ra àwọn ló máa dira àwọn mú ló máa jọ rìn papọ̀ àwọn tó tó jẹ́ halal lòún ṣe ń bẹ̀bẹ̀ pé kán so àwọn pọ̀ poundedly àsọ pé haram ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ even though agbẹ́wé wípé ọlọ́run ní kọ́kọ́ ó provide accommodation fún yín ìyàwó ẹ̀ sábà tó mọ̀ pé ẹ̀tọ́ òun ni òun lòun wá fẹ́ sacrifice ẹ̀ pé nǹkan lè rọ àfa lọ́rùn gẹ́lẹ́ bá a ṣe sọ nípa expenditure wípé kọkùnrin provide fún ìyàwó ẹ̀ ojúṣe ni títí sábà ní kò tí ì ní lọ́wọ́ òun prove ẹ̀ spending the time tí a fi máa earn òun á sì máa gbìyànjú ibi tọ́lọ́mùbá ti ní káṣírí yẹn bò òun á wá síbẹ̀ ẹ̀tọ́ obìnrin ni ó ní right láti wé ìbẹ̀ tọ́lọ́run á fi fi kíní ẹ̀ tẹ ọkọ ẹ̀ lọ́rùn but àwọn máa ń sábà advice àwọn brothers pé àti ń tẹ ó ń kó ìwọ̀sí bá wa ọ̀pọ̀lọpọ̀ tí ó bá má rí fún situation yẹn um, bóyá expectation ẹ̀ kò gbàgbé tó fojú sí lọ oṣù méjì ìdí mẹ́ta ó ń mẹ́fà ó èyí ẹ̀ ó ń ní ó máa ń kó èébú bá wa àti súnà tá à ń pèsè sí wọn ní àwọn ọkùnrin wọn yìí kàn ń tàn yín ni pẹ̀lú gbogbo orúkọ inú wọn wọn lóòótọ́ ìjọ sí pé wá oníwòsàn two months òun máa wá lẹ́kùn yín tó awárí pé ìnira ni kíní yìí máa ń kó bá àwọn sisters táwọn náà fẹ́ ṣẹ̀sìn tó wà lábẹ́ àwọn òbí wọn á jẹ́ káwọn ọkọ̀ wọn máa dòkú rọ́ a máa wá ń bẹ̀ wọ́n yìí pé instead of that ẹ̀rọra mú sùúrù ó provide ilé kódà tí ò bá ju yàrá kan lọ ó gbòòrò láṣìírí tí o bá tẹ ẹjọ́ standard irú nǹkan tẹ́ ń fẹ́ ọ̀rọ̀ àti ó gbòòrò láti pé ó ṣojú ìpínlẹ̀ báyìí ní ọdún tọ́lọ́n bá ti provide yẹn tẹ wá pè wá but a kì í sábà ẹ̀ ń kọ́ lójú pé ẹnì ṣó tẹ bá ṣe ápò tán kí bọ́dà máa wá tó tẹ̀lé lọ láti gbalé àti ẹ̀ ń kọ́ lójú ẹ̀ but ó yé wa pé kì í ṣe pé ṣẹ̀rí àló condition ibi tá a wà àti irú èdè tó ń kó bá wa la àti kí ẹ̀ ń kọ́ lójú pé kó rí bẹ́ẹ̀ but àwọn tábà ti wá fún kan ògiri bọ́dà ni òun lè já o sísá náà lórí ló jẹ́ àná má jà of that ẹ ṣe ní ọba ní halal fi yọ̀ǹda sí i a máa wá bẹ ẹ máa gbé. mo fẹ́ ní pé àwọn kan wọ́n láwọn sẹ́lẹ̀ tí ń bára wọn sòdodo ọ̀rọ̀ wọ́n kàn ní kó máa fẹ́yàwó sísá máa wá hàn káàkiri àti pẹ̀tà wọ́n kàn sí pé tí wọ́n ṣe tí wọn ò bá tún kàn gírígé lẹ́gbẹ̀ẹ́ yẹn àti encourage now. also pé ṣé kóbìnrin kó bá wọn fámílì ọkọ gbé ọ̀nà yàtọ̀ sí nǹkan tí àfa yìí tọ́ mu síra yìí a tún ka nǹkan táwọn àfa mi sọ láti fi wò wọ́n síra wọn. pọ̀ jù ìlà ahmed. ó ní tó pọ̀ jù mọ́ àwọn àṣà wọ́n ní ìrẹ́pọ̀ ká kó àwọn òbí ẹni àtìyàwó ẹni pọ̀ kò ká kó àwọn akọ́rù bẹ̀rẹ̀ ní kí ìfẹ́ ẹni àtìyàwó ẹni àwọn aṣèlú mìíràn ìyàwó ẹni ní twelve láti ta púpọ̀ ìrànwọ́ bá wọn gbé. ìlà àǹtàkùtà rẹ̀ ní ẹ̀rọ àlè àti tí sísá bá yẹnu sí pé káwọn jọ máa gbé. ẹgbẹ́ dáadáa wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wípé téèyàn kọ̀ǹpẹ́ẹ̀lì ìyàwó ẹ̀ láti báwọn òbí ẹ̀ gbé àbí láti bá rẹ́nu tù sí pé lẹ́lẹ́kì tá à ń sọ ò kódà tó bá jẹ́ sísá ọkọ ẹ̀ ó jẹ̀gbọ́n ọkọ ó jábúrò ọkọ lóbìnrin wọ́n ní kò lẹ́tọ̀ọ́ pé ká fọ́ọ̀sì ìyàwó ẹni pé ó gbọ́dọ̀ bá wọn gbé kí n má ti sẹ́ni wá ṣùgbẹ́. ibi tó fẹ́ẹ́ kan wà ní wípé ó bá wọn gbé wíwà kí n má ti sẹ́ni wá ṣùgbẹ́. ṣé in one building ni àbí one apartment ni àbí one room ibẹ̀ yẹn ni problem wà wọ́n ní bàbá ń bọ̀ wá ṣàlàyé kí ni wọ́n gbà lérò pẹ̀lú mustang ibùgbé ibùgbé lè ní yàrá ibùgbé lè ní apartment flat ibùgbé lè ní bíúrì tó èrò ni wọ́n ní pípò lẹ́tọ̀ọ́ kó ṣẹlẹ̀ ń bẹ̀ à ń bọ̀ wá wò. لأن السكنى من حقها فليس له أن يشرك غيرها wọ́n torí pé ká provide accommodation fún àwọn ẹni ẹ̀tọ́ obìnrin ni òun ló lẹ́tọ̀ọ́ láti sọ pé mo wọ́n ìvọ̀ òun náà ló lẹ́tọ̀ sí mi fẹ́ gbà kẹ́lù ní ìbánigbé wàláhì àgbẹ̀dọ̀ dìnnà ẹ̀ lọ́ra ìtì náà. ṣùgbọ́n pàtà fẹ́rẹ̀ yìí sì ni wípé ṣé apartment ṣé yàrá ni àbílé tó lè ní eh, more than a room àbí an entire building. a rí àwọn àgbẹ̀rẹ̀ àwọn àfa tó ṣe bí ẹni má fẹ́ bára mu ibi tí ọ̀gọ̀rọ̀ wọn sì sí máa jẹ́ fọ́ mọ́. ابن قدامة رضي الله عنه أنت قصير المغني أم <clears throat> قال ابن قدامة إن رضي فنعم وإلا فلا في المسكن الواحد للتضرر من ذلك عند الجماع أم <clears throat> قلته شو جلبي jọ gbé ibùgbé àbáwọn relatives ọkọ ó ní kí ni reason ó nítorí pé tí wọ́n bá jọ ń gbé ibùgbé kan náà ìpalára máa bá sísà níbi ìkíni ríndẹ̀l jùlọ ìpalára máa bá sísà nígbà tí wọ́n bá ní sexual intercourse ká máa wá jẹ rèé ṣé bíndìn kan náà ló máa fàpalára ni tí ọkọ bá ń gbé lókè tí sísà wa ń gbé sálẹ̀ ọ́ ṣé fúláàtì kan náà ló máa fàpá lára tí ọkọ bá ń gbé rúùrì kan tí sísà ń gbé rúùrì kan ó ní torí ìpalára wípé táyì kan bá ní fún sísà ò ní tù nípa pé kí ni bóyá òun máa jáde or not àáfàá kan tó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó lóun ò sì èméjì nípa wípé nǹkan tí ibùdó kò dá máa ń rí fáàsì ń òun náà ni apartment tó bá jẹ́ pé ó máa kó ìyá ọkọ àdúgbàbọ̀ ọkọ àtìyàwó pọ̀ tí ò ní sí privacy fún sexual intercourse. ó nítorí pé ó ń dùn sí pé àní sẹ́kọ́ máa ní fóònù kẹ́nìbọ̀dì máa gbóhùn wọn àní sẹ́kọ́ máa ní fóònù kẹ́nìbọ̀dì máa wò wọ́n. so apartment tí ò ní àlá ìró eléyìí ló ń rìfà sí pé òun ò gbọ́ lé sí pé separate building no but wípé èèyàn gbọ́dọ̀ combine wọn in an enclosure ó lè wá ṣe wá lè mọ̀ pé tọkùnrin ò bá ya wèrè ṣé mo ní kíyàwó òun àtìyá òun máa gbé ní yàrá kan náà wọ́n láì pé èèyàn bá rìn àárẹ̀ ikú tó ṣèpà ó ń ṣẹlẹ̀ o ẹni tó ń fẹ́ àwọn méjì fún mi sí rúfù wọ́n ń ṣe ní sínú ẹ̀ tó máa ní àwọn àbáyé àwọn ti gba nǹkan náà lẹ́sìn wọ́n láwọn tó ń ṣe ní sínú ó lè má sí lè tó pọ́ńbó tó ti lé ìyàwó méjì èèyàn máa wọ́ndà pé báwo wọ́n ṣe ń ṣe é èèyàn máa wọ́ndà bàtà wọn kò ń ṣe é pépé wọn ọ̀dọ̀ ló yàn. náà ṣe sẹ́kọ́ndì àwọn àfa àkọ́tún wá rí fáàsì ayé àpèsè wípé yẹ ayé ìlẹ̀dínà àmàlẹ́ lọ́tọ̀ fúnlẹ̀ burú tẹ̀lẹ̀kì hàtà yìí ìgbàlẹ̀lẹ́kù pé ẹ̀yin nígbàgbọ́ ìgbàgbọ́ ẹ má ṣe wọ àwọn ilé ànẹ́gbọ̀n fún yín ní pamíṣọ̀n láti wọlé ẹ má máa jáwọ àwọn ilé ànábì. wọ́n ní bìyìtì nàbí kí ló túmọ̀ sí. tọ́ba ní kí la máa pè é house àbí house ṣé rí ìlú ṣé pálọ̀ ni deriva probable àfa kan ṣe sọ pé kò mọ níwọ̀n ó lè decide pé apartment òun ò fẹ́ ṣe pẹ̀lú anybody àwọn kan sọ náà àfa tó minority ni wọ́n. àwọn èèyàn ńlá ń kọ́ ọ́nà pípé gbọ̀gbí òṣèlú rice pé kó má bẹ̀ẹ́ exercise right yẹ wọ́n fi right yẹ díẹ̀ lọ́wọ́ ọ̀tọ́kọ bá fẹ́ ṣe ojúṣe ẹ̀ táwọn òbí ẹ̀ ò ní bí lẹ̀ mọ́ tó àdìpé níbẹ̀ ní kí n ṣe sí nìyẹn ẹni tó bá wọn kó wọn sì rìn ẹ̀ṣẹ̀ ń gbà ní wọn ní a ti mọ àwọn àfa àwọn brothers náà wọn máa support èyí bẹ́ẹ̀ ìyí náà lè wọ́n máa ń consider gbà mí tí wọ́n bá ń fún sísà ní sùúrù so àlàyé wa lórí pé bẹ́ẹ̀ ni a ní right láti sọ fún àfẹ́ báwọn relatives ẹ̀ gbé ṣùgbọ́n within the confines of ibi tí wọ́n sọ pé jẹ́ ààyè tiwa yàrá tiwa ni. now àwọn àfààfù extend ẹ̀ wọ́n ní ibi tá a máa provide for sister tó guarantee ẹ̀ ní complete privacy fún oorun wọ́n tún wá sí kankan tí wọ́n máa ní ìdàlàyé wọ́n ní kó fún ní private access síbi tó ti máa gbọ́sẹ̀ which is toileting wọ́n ní kó dẹ̀ fún ní private access ibi tá a ti máa dáná. sori ti tọ́lẹ́tì wọn mo rò ó wípé ibo náà ti mẹ́rin ẹ̀. àmọ́ ní ṣe àwọn ará àtijọ́ tí wọ́n kọ́ apartment tí wọ́n kọ́ tọ́lẹ́tì rẹ̀. in fact text wà fáwọn ìyàwó àwọn sahaba wọ́n máa ń jáde lọ láti lọ ní ìzara wọn ẹ ti rántí àwọn text kọ̀ọ̀kan tí wọ́n lẹ́nu kan pàdé ìkan náà àwọn ìyàwó ànábì abẹ́ẹ̀kọ́. so àwọn rò apáfọ̀n yàrá ta fún sísà ó yẹ ká fún níbi tó ti máa wẹ̀ tí ò ní dàpọ̀ mọ́tẹlómìn ó yẹ ká fún ní kíchìn tiẹ̀ ibo ló fún un bóyá wọ́n mú látara rẹ pé lóòótọ́ kò sí private toilet nígbà yẹn ọ̀sìn ilé òkè sábà jìnnà sí ẹ̀yìn kùnrin tó yàn ti lè lọ gbọ́nsẹ̀ tí ẹ bá dé ní òkè ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn ilé wà kò jìnnà síbi tí yàn ti lè wọgbó láti lọ ìzà rẹ̀ ọtí àbá jáde ládùúgbò sọ̀nsì tó ń fẹ́ ìzàrò o ẹgbẹ́ kùtù ọ̀nà burú fẹ́ lọ. ìyẹn ló máa ń jẹ́ káwọn àfa ká ní ìdí làákà ìwọn pé kí àkókò bá ń yọ tí wọ́n bá sọ pé ah, àwọn ronú pa àwọn nǹkan kọ̀ọ̀kan lóòótọ́ kò sákọ̀ọ́lẹ̀ tó sọ bẹ́ẹ̀ exactly but àwọn ọlọ́run ṣàmì pé wọ́n pé lórí wọn tẹ̀k tó tó bá ní pẹ̀lú èrè làákà ìtàwọn ká fi eléyìí kún kéèyàn má sáré gbàdànù pé ẹ̀rí ẹ̀dà lárò ìjìnlẹ̀ kan tí wọ́n mú táwa lè má ìtìyàn ní tí wọ́n ti ní òkè accommodation tá a máa fún un a fẹ́ kó garanti pé a lè ní access sí toilet tó jẹ́ pé a bò àṣírí ẹ̀ a fẹ́ kó lè jẹ́ pé a lè ní access ibi tí a ti dáná tí a bò àṣírí ẹ̀ tó tá a bá gbé àwọn méjèèjì yìí pọ̀ mọ́ provision yàrá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwa sisters tá à ń bá wọ̀ ọkọ̀ wa farada single room apartment àjọ ń ṣe àtọ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn jẹ́ pé ẹlòmíì tó a fẹ́ lọ fẹ́ àti kó dúró wọn gbogbo ẹ̀yin torí tọ́lọ́wọ̀n ọba ẹ̀ ń rọ́jú ni ọlọ́run àjẹ́ ká bambi tó ti máa lérè. jẹ́jẹ̀ máa ṣàdúrà fáwọn brothers yìí pé kọ́lọ́run gbà wọn náà láṣìírí wọ́n fi máa lè gba apartment tó máa garanti privacy yẹn fún yín. so à ń fi olóyìn fún yín pé kìí ṣe single room fún afẹ́kẹ́jẹ́ single room kó tún garanti privacy fún toilet àti ibi ìdáná ìyẹn náà ni nǹkan tí ó pọ̀ tó. náà wọ́n wá ní àwọn màlìkíyà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ṣé ẹbí ọkọ lè bá ìyàwó gbé àbí kò lè bá gbé wọ́n ní fẹ́rẹ̀kù bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀jẹ̀ ṣẹ̀rífà ráàtì kọ́dọ̀ wọlọ́wọ́dìyà. àwọn màlìkíyà fi kún tó jẹ́ pé is more of culture than deed wọ́n ní a máa wo kọ̀ǹdíṣìn obìnrin tá a fẹ́ yẹn tó bá jẹ́ ọmọ níbi mìíràn tó ti high class wá ti kéèyàn fẹ́ ọmọ mínísítà ọmọ kọmíṣánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà fẹ́ pé ìlú máa ń sábà bọ̀wọ̀ fún wọ́n níbẹ̀ yẹn ni òtítọ́ kéèyàn yìí pósí pé kí fámìlì ọkọ bá gbé ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ nobody ni wípé kò ní ní láìsí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n. wọ́n sọ àmì sọpẹ́ ni wọ́n rò ó máa ní nǹkan tí wọ́n rò tí wọ́n ti sọ but kọ́lọ̀ torí jù wá àwa ò mẹ̀rí eléyìí ẹ̀rí pé ká pé wa sí ọmọ èèyàn ńlá ọmọ èèyàn kékeré nínú ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba àmọ̀ yẹn ọláhù àlọ́. wọ́n wá ní sọmọ́nà rẹ̀ jẹ́m àṣẹrí sọmọ́ àbàwọ̀ ìlú wà àjàgbé òfin wọ̀dí à ìmúlá ẹ̀yẹ̀kún náà fi hẹ̀ dọ́rọ̀ àlẹ́ ha. wà á mọ̀ jẹ́m ọ̀zọ́ ìjà wọ́n wọ́n lè dùn fọ́ọ̀rọ̀ fi mọ́sálẹ̀ wáhíd ó wá ní lẹ́yìn ìtafẹ́gbọ́n tá a sọ yìí ẹ̀ wá rí kọkùnrin wá fẹ́ túláàsì pé kíyàwó òun bá ọmọ kíyàwó ní ibi fóun gbé ìṣòro ìṣòro yẹn tó fi ń sìn bóyá ìyàwó kan ti jáde láyé àbó ti kọ ìyá ọmọ yẹn ìlú tó wá fẹ́ẹ́fẹ́ ó wá yìn síìtì pé ó gbọdọ̀ fáwọn ọmọ ti bí yẹn náà mọ́ra ní túláàsì ni wọ́n ní fa íńkánẹ̀ kẹ́bí rẹ́ yẹ́pù jìmáà lam yẹju ìtìfáàkì fòkàhà wọn lẹnu àwọn onímọ̀ kù pé tẹ́nu yẹn bá ti bàlágà tó ti mọ nǹkan tó ń jẹ́ obìnrin tó ti mú tó ti mọ tó ń jẹ́ sexual intercourse wọn ní possible kò wà permissible àtọ́ làtọ́ pé ẹnu àwọn onímọ̀ kù lórí yẹn wọn sọ pé tó bá jẹ́ ọmọkùnrin ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ẹ má gbàgbé pé kí wọ́n ń rìfáàsì pé kó má ṣe ni pé inner confinement yàrá sísà là ń sọ ẹgbẹ́ yín dáadáa tó kó sọ pé rẹ ọmọ òun náà kúkú ni tó jẹ́ kó máa sinmi yàrá yìí pẹ̀lú àwọn wọ́n ní tọ́mọ yẹn bá ti mọ nǹkan tó ń jẹ́ sexual intercourse àgbọ̀dọ̀ jẹ́ torí ẹ̀ wáyé kódà ọmọ bíbí tara ẹni gan anábìnrin káyà yàrá sọ̀tọ̀ fún wọn ni tó ti náà mo máa fún ìmúlẹ̀ dọ́rọ̀ bí ha wọ́n kó wà hákó ha pẹ̀lú ọ̀pọ̀ ìrọ̀dọ̀ ha wọ́n nítorí ẹ̀tọ́ obìnrin ni ó kọ̀máǹdì gbogbo tó fẹ́ kọ̀máǹd nínú yàrá tó jẹ́ tiẹ̀ yẹn àfi tóun fúnra rẹ̀ tó bá fẹ́ wéèvù ra ìpín lóko. wọ́n nǹkan náà láàyè pàmò jìmá wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ kékeré nǹkan tó ń jẹ́ sexual intercourse wípé bẹ́ẹ̀ ni ìgbàláàyè wà kó bá wọn gbé àáfàá wa ti kún wípé kò tiẹ̀ wá ní right láti kọ̀ àìní right láti kọ̀ ẹnìkan lè nílò question wípé náà ó ní right láti kọ̀ but ó ní yọ̀ǹda láti gbà tó bá jọmọ kékeré tí ò fi mọ sexual intercourse. wọ́n wá lọ síbi kan lẹ́yìn ìlú wọ́n ní káyọ̀ nǹkan mìíràn òun ni mímọ́ agbépọ̀ ìyàwó ẹni pẹ̀lú ọkọ ó tún wá invite member family tiẹ̀ láti wá báyàn gbé ṣàpèjì náà máa ń dá nǹkan lẹ̀ family ìyàwó ti family ọkọ níbi tá à ń sọ̀bọ̀ tó ti pé à ń kí pé wọ́n máa improve lórí privacy ìyàwó àbí tó bá jẹ́ pé kì í relation ti ẹ̀lẹ́ni tó ní kó máa báyàn gbé ó lè dá burú ẹ̀. wọ́n wá ní lẹ́yìn tẹ̀lé mẹ́rẹ̀ àti. أن تحسن أحدا من محارمها في منزل زوجها ولا للزوج أن يمنعها بالإسكانهم معها وللزوج أن يمنعها من إسكانهم معها إلا أن يرضى فلا حرج حينئذ wọ́n ní ìyàwó láṣẹ láti wá fámílì ẹ̀ kankan sílé ọkọ tó ń gbé even tẹnìyàn bá jẹ́ relation tó jẹ́ mahram fún tó yẹ pé ó lè rán kò láṣẹ láti tún láàfin ọkọ pé ó ti fẹ́ òun fámílì òun ló fẹ́ o tó bá mọ̀ pé òun fẹ́ ṣe nìka àyè kó tètè decide tó fi wé now again lẹ́yìn tó ń fún mi sọ a máa ní double standard nínú ìbàyìí àwọn ẹbí kan wà wọn ń fẹ́ gbé pé ìyàwó fa nǹkan kan wá láti ilé wọn bó ṣe lè wù kó tó wọn á ní gbogbo ohun tó máa wọn ṣàjọ láti fi ṣoríire fámílì ìyàwó ẹ̀ ló fẹ́ máa ná kódà tó bá jẹ́ ọmọ ọwọ́ tó ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tí wọ́n ló lọ́kọ̀ síbi kan wọn ọkọ̀ kábúrò mẹ́ta lọ bá gbé òṣèlú táwa bá rántí pé islam ẹ̀sìn pé ká ṣe sọ́dọ̀kọ̀ ká ṣe dáadáa sáwọn èèyàn ni tí ó ní issue any condition tó bá nẹsẹsítéètì pé káwọn mọ̀lẹ́bí bá wa gbé ojú tá a máa fi wò ó kì í ṣe ojú pé interest family mi interest family tiẹ̀ ohun tí gbogbo wa máa ń sọ lójú agbo nìkan ni pé kí ni à ń da ẹbí méjèèjì pọ̀ ṣùgbọ́n à ń sọ lórí ahọ́n ni kò bẹ̀rẹ̀ ẹ̀mí wa family kọ̀ọ̀kan sì fẹ́ máa retí sọ́dọ̀ ààrẹ tó bá jẹ́ pé ìhlaf sincerity la fi ń sọ nǹkan tó bá dé sí àwọ̀ wa ó ti dé sáwa náà. tó tó bá jẹ́ pé kọ̀ǹdíṣàn tó dé bá bóyá ẹ̀gbọ́n ẹ̀kan ọmọ àbúrò ẹ̀kan bóyá jáde láyé bóyá ibi tọmọ yìí ni tí òfin ní sọnù àwọn pé ah, nǹkan ò tó wa lóòótọ́ wa kò a lè ra islam ẹ̀kọ́ bá ń sọ a ah, ò ní lákòjọ káwa máa rán wọn ọba tó ń bá ní kójọ là ń torí ẹ̀ ṣe ní ká má wàláhì. bẹ́ẹ̀ náà ló ti wá rí ní sàdáwà sisters náà ọkọ wa ó lè nínú àwọn relations ẹni táwa tó ẹ máa rò pé à ọmọ ẹ̀gbọ́n àbúrò àti wọn jù jù kó wọn nílé lọ ló máa ń nípa wípé àwọn yìí lè tí òun

ó lè jẹ́ pé nǹkan ló máa sọmọ fáwà tó bá dìjọ wájú. àwọn ọmọ tí wọ́n táwọn à ń tọ́ lójú méjèèjì ọlọ́run ló tán máa yà. láì kú láàrùn wọ̀láhì ní orílẹ̀-èdè ìjàmpò tó jẹ́ pé àwọn kan mú àwọn ọ̀yà wa àwọn ọmọ tó wá ń tẹ̀ ń fi nǹkan ránṣẹ́ sí wọn nígbà tí wọ́n dàgbà lóṣooṣù kì í ṣọmọ tí wọ́n bí tọ́lọ̀ mi ìbá fi ẹ̀jẹ̀ pé nǹkan ló bí ọmọ yìí wọ́n ń ṣèmọ̀ tó ṣe pọ́sibù ṣá ó dẹ̀ láwọn ọmọ tí wọ́n hàn pé pé tí n bá dárúkọ one or two nínú one day àmàràn tó mọ̀ wọ́n níbi tó pọ́pílà dé. tó fi àwọn ọmọ yìí tí bá tó bá ń tó bá ń sọ̀rọ̀ wọn àwọn ilé ìṣòro ibú látàyè ń lọ. but àwọn ọmọ relations ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àwọn ló máa wá ń ṣe dáadáa sí ẹ̀ wa rò pé ah, kò yẹ ká dá ta làwa mọ̀ tọmọ tí wọ́n máa gbé lọ́dọ̀ ẹ̀. kí ni garanti táwa ní pé we be alive in the next ten years. so ẹlòmíì ó ti sọ kínní ọ̀hún ó ti sọ́nù ó ti sọ sígbó pé ojú ti la ju kí ọmọ mímọ ọlọ́mọ kan sódò lọ. àwa lè má lè rò ní ìjọmọ tiwa òun onírúurú. rídì táwa ò ṣe lè rò ní ìjọmọ tiwa ni wípé gbogbo dáadáa tó lè fẹ́ ṣe fọ́mọ wa wọn ò lẹ́sìn tó fẹ́ ṣe fáwọn ọmọ wa bàtà àgbọ̀dọ̀ bí àrùn yìí pé rárá ojú ti là tó nìkan máa gbọmọ kan sódò ìfẹ́ nínú ìfẹ́ nínú. ẹ rántí àwọn ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ ìjíṣẹ́ ńlá ni tí ò bá wọn tán tó àgbàdo ìpẹ́ wọn pé mo ṣe pé kí wọn fún àmà tán lọ́dún kiri bọ̀tí tí condition bá necessity pé kó dáhùn èèyàn kan gbé ẹ dákun torí ọlọ́run káwọn máa mú bíbá yìí nílùú táwọn kiri wọn ni. tẹ́lá mi kiri wọn. ìrírí tiwọn á àṣetánù jókòó ti wọ́n lọ́rùn lẹ́yìn èrè ìyàwó ẹ̀ ń pẹ́ rí nínú ọkọ but tí wọ́n bá ń kọ̀ pé pé àwa náà kàn ń ni táwọn yẹn ni fún wa ni but atẹ́kùjẹ́ pé káwọn wọ́n máa nẹbi kì í ṣe pé nǹkan ìtàn náà lọ́gbọ́n fúnra o condition báyìí báyìí báyìí báyìí ni. kì í wá ṣe tit for tat títà mi ni wẹ́ ó ti mọ̀ràn ti ẹ̀kan wá the next person family ìtòun náà ti gbọdọ̀ mu tí condition ò bá wà ráǹkó mú ìwọ̀n family ẹ̀ kì í ṣe ìjàkadì náà. sọ́dí gbogbo àwọn attitudes yìí téèyàn bá kọ́kọ́ ha kúrò lẹ́yìn ẹ̀ kàn rí pé you are in marriage you don't have happiness. òtún ọba understand pé a ah, kì í yìí à ń ṣe láyé ká lè rí bèrè dé sí lọ́rùn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí sọ́dọ́kọ̀ làmẹ́. tá a bá pàníyàn sọ́dọ́kọ̀ sí ọmọ ọlọ́mọ tó ń wá sọ́dọ̀ wa yẹn tá a bá wá rìn ín bí ìgbà tá a bá láwa la dùn wọ̀lọ́ nígbàgbé. dídá kéré ń sìn ìdílé àti à ń bọ nítorí àtúntò ká fún ẹ má rò pé bó ṣe kéré náà ló máa ti rẹ láéláé tó bá ti ń dé age of twelve fourteen kò ní sọ pé tó bá ráwọn èèyàn fámìlì ìgbàgbẹ́ ó ti ń sọ tọ́lá à ń dánwò ó ti ń sọ fún wọn. tóun kọ́ bá wá dàgbà ọlọ́run bẹ́ẹ̀ máa ó máa ń pe nǹkan tó ṣe òun ọmọ téèyàn lè rò pé kò ní jẹ́ nílé à wọ̀lọ́ọ̀hìn ọmọ tí wọ́n lè kàwé jùlọ ó lè gbọ́ jùlọ ọlọ́run wá pè sí pèsè dé pé tí ò bá dá sọ́rọ́ èèyàn kò yanjú. táwọn ọmọdé náà máa rántí pé à ẹlẹ́hàn ìsinmi tuntun gbà tó ń gbẹ́lẹ́dọ̀ wọn pẹ̀tẹ́ yìí bá ṣe sábàkà yìí kò rí tọ́lọ́ ẹ̀sán ọ̀dọ́ ọlọ́run ò ní já létí ẹ̀ tún wá jẹ èèyàn látàrí nígbà yìí lọ torí pé gbogbo ikú ìbá ti ṣe dáadáa sí security ni wọ́n ní ìyẹn ní mùsùlùmí òfin níbi nǹkan tó ń pè ní insurance fáwọn ọmọ ìgbà táyé dojú là ń ní ìdí insurance ẹ jẹ́ ń ṣàlàyé insurance yẹn àwọn tó wà well to do tóun àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtàjà ni wọ́n bá ti jẹ tán àwa wò pé òun lè kú at any time yóò fọ òun gbọdọ̀ lọ ìṣó àwọn ọmọ òun tó bá ti yàwó ní jẹ wọn. wọ́n ní ká rántí láyé ọjọ́run insurance kan wà nílẹ̀ wa nínú ìṣẹ̀dálẹ̀ wa tó jẹ́ pé kì í bá tì. téèyàn bá kú family àṣemítì wọ́n ní àgbẹ̀dẹ̀mí ẹ̀sìn ránṣẹ́ fọ́dọ̀ ní báyìí. eléyìí ẹ̀mí ọ̀fọ́dọ̀ ní báyìí. tí family bá dẹ̀ ṣe mítì wọn ò ní sábà kọ̀. wọ́n ní fámìlì kò ṣe ní kí ni pé bọ̀dọ̀ ìlú ìgbé ọmọ ìbá ìbá wọn lè ní kò ní sọ́dọ̀ tó bá jẹ́ pé ìyẹn kọ̀ǹdọ́tọ̀ ni wọ́n ṣe ó nígbàgbọ́ pé ojúṣe òun ni wọn láì wọn da jù wá lọ. àwọn alálá akéwì la gbé sílẹ̀ ara la máa ń pé àgbọ̀nà máma kọ̀bọ̀ nígbà tó ètí ìṣe wa. ẹ̀sìn èmúrírì nìyẹn náà torí àwọn tí ò láwọn ń ṣe sínú gan wọn nígbàgbọ́ pípẹ́ ọlọ́run ló ń pè bá jù wá lọ. tó tó bá jẹ́ mi ni pírọ́blẹ̀mù wa pé ojú ti là ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́ nínú nǹkan tẹ́sán wa ti kọ́ wa ni pé ká kó ẹbí mọ́ra nípò mọ́ra tí ò ní kó nira bá wa tó tí kọ̀ǹdíṣàn wọn bá nẹsẹ̀sì tí ò ṣe ẹ torí ọlọ́run ẹ má jẹ́ kó jẹ́ pé aburú tí ìwé ń dálẹ̀ làwa ń torí gbà dáadáa ìwé ni wọ́n fẹ́ ká gbà torí aburú ẹ̀ karọ̀ra tábàrù pé àwọn kiri yé tí ò ní áhírọ̀ àwọn lè máa fi irú eléyìí ṣèṣirò ẹni bá fẹ́ wọn níyàwó nínú fámílì ẹ̀ ló máa mọ nǹkan tí mò ń sọ yìí àwọn òun fẹ́ rẹ́ bó fojú pọ̀tù káwọn nítorí tọ́lọ́wọ́n ọba ká máa mọ̀ pé sádọ́kọ̀ ni ẹbí ìyàwó ẹbí ọkọ tó bá nẹ́sẹ̀sì àwa gbọ́dọ̀ máa ṣe fúnra ẹni tó ti di méjìlá pọ̀dọ̀ wọn ìlú òfin gbọ́dọ̀ wá mọ́ tí kọ̀ǹdíṣọ̀n tí wọ́n bá sì nẹ́sẹ̀sì tó ti ẹ̀ àwa la sọ pé ó ti dì kan náà àìrí ẹ̀kọ́ ni ká ṣe oníṣòpó ti dì kan náà. but àwọn ọmọ tí wá níbi ọlọ́run ọba àwọn tí wọ́n pé lẹ́sìn jù lẹ́nu ká máa wa lè gbé wọn tí wa mú wa fi ọmọ wa ránṣẹ́ tó dá àwọn tí ò gbẹ́sìn yìí tó wa ọlọ́run a lè fi sílẹ̀ pé kí wọ́n gbẹ́sìn yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wa ni wọ́n ti ya torí látara pé àwọn kàwé oníṣẹ́ eré lọ́wọ́ mẹ́ta mú àwọn ọmọ wọn lọ gbé lọ́dọ̀ ẹ̀ bí wọ́n dẹ̀ ti yà sí church so apá àwọn ọmọ ní ìlú ìtọ́ á ti ṣẹ́ sí wọn lọ́wọ́ bọ̀ wọ́n kàn máa wọ̀ fún ọlọ́run ní ìpẹ́ ẹ̀sìn tí ò lajú ni wọn ní bára sí mọ́ tí wọ́n ní dáadáa tó wà lára ọmọ ẹ̀ ń fi mọ́tò ránṣẹ́ ó ń fàpẹ̀rẹ̀ sí ránṣẹ́ pẹ̀tẹ̀ bá ṣẹ̀sìn ọlọ́run ọba kò sí dáadáa kan lára ẹ̀ mọ́ tó orí ẹ̀ làwa ṣe máa ń bẹ̀ náà pé ah, ọmọ tiwa in fact ọdún dúró lọ ṣe lọ́dọ̀ àwọn relatives gan a máa ń ṣàbí tán máa lọ ni wàláhì tí wọ́n bá dẹ̀ lọ a máa ń fẹ́ mọ́nítọ̀ kí ni wọ́n rìn bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe lo tó rà ní àwa la mọ tó ṣe lo bẹ́ẹ̀ o torí pé ọ̀rọ̀ wa ẹlẹgbẹ́ ni ẹni mo ti ṣàn táwọn ọmọ bá ní láti mọ̀ rẹ níbi tí òsì ẹ tó rẹ̀ ìyá ìrẹsẹ̀ kò kí ń ṣe kílìpù mọ́ so our jealous of that property ń ṣe ẹ̀sìn ọlọ́ntọ́lá ti fún wa náà wọ́n ní wọ́n á máa wọlé bí wọ́n ní ìwé ìrìn yes wọ́n tún fẹ́ wọ aspect kan ọmọ tí obìnrin ti bí fọkùnrin míì kó tó wá fẹ́ ọkọ tó ṣe ẹ̀fẹ́. àkọ́kọ́ náà mo fẹ́ bí kẹ́sàn mi sọ́kọ tó ṣe ẹ̀fẹ́ ní ojúṣe láti jẹ́ bùkátà lórí àwọn ọmọ yẹn kò ní ojúṣe ṣùgbọ́n dáadáa ni pé kó ṣe sọ́dọ́kọ̀ kó rẹ àwọn ọmọ yẹn bí ọmọ tiẹ̀ tá a bá ti gbé e pé sọ́dọ́kọ̀ ni gẹ́gẹ́ bí nǹkan àforíjọ́ sí nípa pé ó fi nǹkan ránṣẹ́ sáwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ̀ sọ́dọ́kọ̀ ni kò sí nínú ta lè kan orí òfin ní fọkùnrin wípé tóbi ká ti wá gbọ́ ó sanwó skul àwọn ọmọ tiẹ̀ ọmọ kan ṣòro fún mi wá láti ilé ọkọ̀ àná ó lè wọ̀n ní sanwó skul rẹ̀ wọ́n láì kìí ṣe ojúṣe ẹ̀ but kápìwà dáadáa ká fi pe dáadáa jáde lára tiẹ̀ náà but àwa máa ń bẹ àwọn brothers wípé tá a bá máa fẹ́ sisters káwa ní láníyàn tá a bá tiẹ̀ ṣe ní tá a bá bá wọn dámọ́jẹ̀ mọ́ ẹ̀ ká ní lánìyàn pé insha allah kọ́lọ̀ ń bá mi expand arzikì kí máa fi máa gbọ́ bùkátà lórí àwọn ọmọ yìí ṣùgbọ́n kí sísà kan máa mú pé ojúṣe ni o ọkùnrin tó bá lóun ò ní ṣe é oúnjẹ àǹbá àmọ́nà rárá ó ní choice láti sọ pé òun ò ní ṣe é ṣùgbọ́n tó bá jẹ́ pé àjọṣe wà tẹ́lẹ̀ kó tó ń fẹ́ wa àtẹ́kí wọ́n dé lórí àdéhùn yẹn náà. wọ́n wá ní bẹ́ẹ̀ náà ni

kò tí ì ṣe léèrò pé kó sì máa tọ́jú àwọn ọmọ yẹn lọ but ó ti yọ ráìtì yẹn kúrò lọ́wọ́ ẹ̀ wípé òun náà gbọ́dọ̀ ní àwọn ọmọ yẹn fún mi. tó tí bàbá wọn bá ní báwo lọ́dọ̀ rẹ kó tó bẹ̀ fẹ́ náà wò lọ̀rọ̀ tán tán pé ọkọ ò tí ò sanwó skul rẹ̀ ó tẹ̀ tó ṣe sọ́dọ̀kọ̀ kan tá à mú orí yẹn fún sọ́dọ̀kọ̀ pé ṣe ẹ̀gbà pé kọ́mọ yẹn máa gbé pẹ̀lú wa làmẹ́bí ṣe sọ wípé a ah, àwọn obìnrin ló pẹ̀ jù ní iná ó lọ́lá ìmúre ni wọ́n tí sísọ bá máa rojọ́ wọn ìní rántí pé àǹfààní ti ṣe sọ́dọ̀kọ̀ kan pé ṣe ẹ̀gbà pé kọ́mọ yẹn máa gbé nílé àwọn kò sanwó skul àwọn ọmọ ìlú máa ń fún wọn ni tó a máa ń pọ̀ sákìtìkà kó sanwó skul kì í ṣe ojúṣe ẹ̀ bọ́ sọ́dọ̀kọ̀ kan tó ṣe yẹn òjíṣẹ́ ọlọ́run tó kò tiẹ̀ máa dúpẹ́ yẹn ná. wọ́n wá ní fọláyé gbígbọ́ ìsánù àhàdọ̀lẹ́rẹ̀ rẹ̀ lọ́gbọ́ kàdáàlì kàrí ìdọ̀jọ́ mi wò èyí tó pọ̀ jù nínú àwọn àṣà wọn ní rárá o kò lẹ́tọ̀ọ́ kó kàn kọ́ pé pé ọmọ bẹ́ẹ̀ gbọdọ̀ gbé pẹ̀lú àwọn. wọ́n kọ́ yẹ̀dọ̀ màlìkí yẹn mọ́nà bí mà ìràká lè zó sì máa mọ̀ ẹni bá ní kíra yìí pẹ́ láì إذا كان لم na عاش لم يكن يعني ẹ̀hẹ́ mọ́sọ̀tò ìgbòho lọ́wọ́. wọ́n àwọn màlìkíyà àwọn náà gbà wípé bẹ́ẹ̀ ni tóbìnrin ò lè kọ̀ǹpẹ́ lọ́kọ pé ó gbọ́dọ̀ akọmọdé ọmọ ní ṣùgbọ́n lọ́dọ̀ ìrìnlẹ̀ tó bá jẹ́ pé pàápàá jùlọ tí ò lè síbi ní ìtọ́mọ yẹn lè ó dẹ̀gbà láti ṣe pẹ̀lú ìwé ẹ̀ automatically ó ti ń sọ̀dí ẹ̀ pé ìwò máìn tó ní wá nìyẹn tó ti rí lọ́dọ̀ bọ̀tà wọn ò ṣe ní condition wọn ní kò lẹ́tẹ̀ kò lẹ́tẹ̀ a máa negotiate ẹ̀ a máa bẹ̀ ẹ́ ó kú fún àyè gbani. wọ́n ní lẹ́sẹ̀ um, mi The last important discuss هل تجمع الزوجات في بيت واحد؟ شفته تكقوا عن اليهود في ميكونا نعم اتفق الفقهاء على أنه لا يجوز الجمع بين امرأتين في مسكن واحد ولم يعلم موقوف بموت كلته قطو يولد في بيت واحد sílé kan náà ẹni wọn kò lórí pé kò lẹ́tọ̀ọ́ ẹgbẹ́ kò lẹ́tọ̀ọ́ yẹn yín ó ṣe èrò pé ká kó ìwà olóògbé sílé but ilé definition lé kan náà ìwé ni níbi tí mo kọ́kọ́ wà wá lọ lákọ̀ọ́kọ́ pé ilé kan náà ní enclosure tí ò ní guarantee privacy fún ìyàwó kọ̀ọ̀kan like a single room however big it may be orí yàrá yẹn fẹ́ kódà ó tó pálí àti kékeré ìfowó wọ́n tó bá ìtura jẹ́ pé singular enclosure ni títí náà wọ́n ní لأن ذلك ليس من المعاشرة بالمعروف ولأنه يؤدي إلى الخصومة التي نهى الشارع عنها wọ́n ní dì í òun ni pé mímọ kó ìyàwó méjì papọ̀ sílé kan náà yìí lẹ́yìn tó ní المعاشرة بالمعروف kò sí nínú bíbáni gbé ìbágbé ayọ̀ àtàláfíà tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká máa fi báwọn ìyàwó wa gbé tẹ bá dẹ̀ wò lóòótọ́ tí àwọn bá níyàwó kan tó fẹ́ fẹ́ mi tó wá sọ fún tó wà ní pépè títà fún ẹlẹ́hàá kejì ń bẹ̀ ọ́ kò láìpẹ́ kínú ẹ̀dùn sí unlike situation tó dé pé wọ́n ti jẹ́ discuss ẹ̀ sísà sọ pé kò wọ́n mind tó bá jẹ́ pé ohun tó wà ń lé ìmọ̀ ó gbé òun náà ṣe sọ further down wípé. àyàfi tó bá jẹ́ pé ẹni tó wà nílé sọ pé òun yọnu pé wa káwọn dìjọ máa gbé the same apartment. a kì í fẹ́ kéèyàn fagidi ṣe é wípé tó ó bọ̀ ń bọ̀ náà nìyẹn. Hmm? nà ó nítorí pé mímọ aṣọ bẹ́ẹ̀ kò sí nínú ẹni gbé àlàáfíà tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká máa ṣe sáwọn ìyàwó wa àti pé a máa fa ọ̀pọ̀lọpọ̀ ìyà bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n bá kó obìnrin pọ̀ chances pé káwọn obìnrin yẹn kọlura wọn ó wà háyà ju àwọn obìnrin tó bá ń gbé separately lọ tí wọ́n jẹ́ kí n ṣàlàyé àwọn kankan ìkíní kejì ẹ̀ náà ló ní advantage ló ní disadvantage lóòótọ́ lóòótọ́ tí wọ́n bá ń gbé papọ̀ wọ́n lo same kitchen bóyá same toilet friction ó láti kó máa ṣẹlẹ̀ ìmọ́tótó ò lè jọra wọn ibi tó nìkan fẹ́ fi nǹkan ẹ̀ fún ẹnìkejì lè ló ń kó òun nírera níbẹ̀ sọrí tí nǹkan bá ti rí bẹ́yẹn ká máa rántí pé àwa àtọkọ gan àrí bákan náà àjọsìn síra wa ni tó bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ tó bá jẹ́ pé ọlọ́run kọ wípé àwọn méjèèjì yọnu pé káwọn jọ gbé papọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní jọ gbé papọ̀ kò láìpẹ́ kẹ́nìkan má rí nǹkan kan tó fẹ́ ní òṣìṣẹ́ nìkejì so how do you react to it? bá a ṣe máa rè áfìsì gan ni wọ́n rán alé tiẹ̀ yìí wọ́n ní ká rántí pé àwa àtọkọ gan kì í ṣe parí bákan náà perfectly àjọsì síra wa ni even ẹni méjì kan jọ gbé papọ̀ níbejì tí wọ́n jọ wò papọ̀ nílé kan náà iṣẹ́ tí wọn ò dọ́gba hundred percent àá accommodate ara wa ni torí nǹkan ta fẹ́ kó ṣáà máa ru aago lórí wa ni wípé we are here just for some time torí tá a bá ti rántí yẹn àti pé gbogbo ìfaradà tá a bá ti ń ṣe fọ́mọ ọ̀yá wa àti ń gba aládá lọ́dọ̀ ọlọ́run ọba ni wàláhì ihò tí ṣètọ́nù fẹ́ sorí bọ̀ tí a fi dání wa rú kò ní rírú mú bọ̀bẹ̀. ìkọ́ni kìíní bá ti lánàá pé nǹkan ṣe sọ́dọ́kọ̀ sẹ́nì kejì ìkejì náà lánàá pé nǹkan ṣe sọ́dọ́kọ̀ sẹ́nì kìíní. ẹni tó dì sáré pé àwọn ò máa ń láti gbé pọ̀ kò ní kábàámọ̀ pé nǹkan decision yẹn. bàtà rẹ̀ pọ̀lọpọ̀ tó gbé pé ọkọ̀ á ní wàláhì ẹ̀rú bẹ̀ bá wọn sọ wọn láwọn fẹ́ gbé pọ̀ ni. bọ̀kọ́sẹ̀ kan tó kanlẹ̀ á ti regret pé òṣèmọ́síná ilé a máa wá gbóná so táwa bá gbà wọn kan wọ̀nyí yẹ pé kò pọ́sibù pé pẹ́ẹ́n tó ń bọ̀ kó jẹ wáyìn ẹ́ẹ́dẹ́ wọláhìn kò pọ́sibù ẹni bá gbé hẹ́sẹ̀ lórí wa á mọ nǹkan tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni mi ìwà ṣe hẹ́sẹ̀ secondary school rẹ ṣe àpò hẹ́sẹ̀ secondary school ẹ̀ tí wọ́n ti máa ń tì máa wà ń bẹ̀ àbí hẹ́sẹ̀ university ló sọ a máa gbé gàrí wá wọ́n á gbà wípé mi kà pé ìpinnu di oṣù kó lè sọ́dọ̀ rẹ̀ délé màá dẹ̀ fi sábẹ́ bẹ́ẹ̀ kí n tó ti lè tẹ orí ìwé àwọn ọmọ yàrá ti fẹ́ ìlú ká tọ́ba tí wọ́n náà ti àwọn ọmọdé tó kúrú bíi táwọn ti wá wọn rẹ. ṣé níbi eléyìí sì àmì sọ pé ọlọ́run ṣe wá tó a kò máa ń rántí pé gbogbo ẹ̀ náà dé lórí rẹ a máa tó lọ. ṣé wá rí ẹ̀ láàrin àwọn míì káwọn tóyàn ti sòórì ṣe bá gbé pọ̀ yẹn wọ̀láì pè ní wọ́n sì ń wá pé nọmba wa kiri. kúlù wọ̀lá ìbẹ́rẹ́ àkótó mi lati malaysia kọlá nígbà tá a jẹ wà ní skul kò ń ṣe súnà ìgbà tó ń ṣe phd ní malaysia ló ṣẹ̀ṣẹ̀ yìí ó ní imam tó ẹ bá rí wọn fi ti pé ó ti ń ṣe súnà fúlù sórí gbogbo àwọn bí wọn a máa padà wá sí pé àwọn àfáà ní sùúrù pé nígbà yẹn àwọn ọmọ ń tó bá ń sọ̀rọ̀ sí ṣẹṣẹ rí tóun bá ti rántí bílà ṣe máa ń rí ní hẹ́tẹ̀ yunifásitì tóun bá wá jẹ́ kó wa ìṣẹ̀lẹ́mù mi ẹ rí pé á ah, ibi ìgbọ̀n ló ti ẹ ká ṣe sùúrù jù torí pé gbogbo ariwo tá à ń pamọ́ra wa yẹn gbogbo ẹ̀ka nípa ní fira wa yẹn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ là ń pa wọn mọ́ ṣèdìgbà tá a bá pè é síbi blackboard ká tó kọ́ wọ́n ń rí ìbùsùn sí wọ́n tó jẹ́ pé bó ṣe ń ṣe síyàwó àbí síyàwó ẹ̀ i pé àbúrò ẹ̀ lóbìnrin àbáǹtí ẹ̀ ló ń ṣe àwọn ọmọdé ìfẹ́ ìfẹ́ ọmọ different tí kì bá ṣe pé ilẹ̀ ń ṣe wọ́n ara ìyá kan torí táwọn àwọn yẹn bá dàgbà náà kọ́ wọn ní bẹ́yàn ṣe ń lẹ́ta ní sẹ́nì kejì náà kọ́ wọn ní bẹ́yàn ṣe ń fi tó ṣe ń ibi wọn ti ibi wọn ti fẹ́ rúkọ́ bó ṣe ọmọ ọ̀pẹ̀ kò wá sẹ́ni tí ò bá wo márùn pé ìbáàdà ni ìyọnu ọlọ́run la fi ń wá. fámílì ẹrù tí nìkejì á máa tì í àwa là nígbà títì. bàbá kí wa i'm talking of situation táwọn méjèèjì bá gbà láti dé pẹ́ tí wọ́n bá láwọn ò a máa ń bẹ àwọn ni. òun ṣàmọ́ lágbájá tíyàwó ẹ̀ bá lóyún ìfẹ́ tó bá ní kì í ṣe ráìtì ẹ̀ torí pé yàrá tiẹ̀ ló lè pàṣẹ lórí ó lè fi ti sí yàrá ẹ̀ ìtùtù àṣẹ ẹ̀ lè má débi ọ́dà room tó fẹ́ tíyàwó kejì sí bọ̀tún wọn máa kọlura wọn tó pọ̀ látara kitchen látara toilet látara pé ìmọ̀kò ń bẹ̀rẹ̀ ìgbàkan kìkì bá ṣe pé ó bẹ̀rẹ̀ wọn ó fọ̀rọ̀ ọlọ́run bá bọ́ ìlú déjì káàdì wọn wọn ṣe ìjà yẹn máa ń sábà pọ̀ but kí wọ́n sọ advantage ẹ̀ fún àwọn bàdà pẹ̀tẹ́ ni mo ń sọ yìí torí kan ní advantage ẹ̀ rèé gbogbo ayé lè rojú ó ti jẹ́ pé láwọn family kan káti ẹ̀ ní jòkópa jọ ń ṣe alcohol ní once in a month reality ni ká má tẹ̀ wá sọ once in a week ká má wá sọ jòjúmọ́ tó bá wá jẹ́ pé àwọn ẹlẹ́hàá wọ́n wà lójú kan náà àwọn ọmọ wà lójú kan náà i'm talking of single-body ó possible fún bàbá láti rí gbogbo àwọn Every day, láti máa bá wọn ṣe ìjókòó halkọ day, then every sister ló máa rókò ẹ̀ ní everyday a kò máa mọ̀ pé wẹ́ẹ́ tí orí bá tí orí bá sílẹ̀ bá ṣe yàrá ẹnìkan ló sùn ni kò ní sípẹ́ nìkan mú ìfẹ́fẹ́ kò rí throughout the day so mo fẹ́ ká understand wípé ṣẹ̀ríà ọlọ́run kò sọ pé àìlajú ni pé kí wọ́n kó obìnrin méjì pọ̀ sí sóńbóhùn tí kọ̀ọ̀kan bá ti ní private apartment tó ti lé táwọn ọ̀tọ̀ ọlọ́run bá máa fẹ́ wọ́n á sọ oníṣègùn tó jẹ́ pé ojú abẹ́ ti mùsùlùmí tí o tó ń ṣe èyí wípé ẹ̀rọ ẹni graduate ni wọ́n kọ́ ẹ̀ níbẹ̀ báwọn ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe ń rán. yes àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ó ti torí nǹkan tí mò ń sọ yìí ló ti cross border pé kìnìún lòun máa fẹ́ àwádọ̀ ń ṣe tiwa à ń jẹ́ káyé mọ bá a ṣeré àwọn máa ń jí tiwọn ṣe ni níjẹ́ tọ́kọ bá kú ní màmá fáwọn tẹ̀ ju méjì fáwọn ohun tó yìí fáwọn jẹ lọ so abẹ lẹ́yìn ọba àwọn nǹkan táwọn sọ yìí they are practical things tó ń ṣẹlẹ̀ ní reality wàláhì mo mọ̀ pé ìbéèrè máa pọ̀ mo dẹ̀ fẹ́ fún wa ní a long time fún but torí ibi tá a ti máa dẹ́nu léèrè ṣẹgbẹ́ òkùnkùn tí tá a bá ń fẹ́ pé torí torí ọ̀hún tí a bá fẹ́ owó kọ ẹ̀wọ́ tó sì wé láti bèrè rè a máa ń ní reference point ẹni tó sì ò báyé kò sí reference point kò fẹ́ ní ẹ̀mí reference point jẹ́ tọ́rọ̀ bá dojú rú a sọ fáwọn family ẹ̀ and they don go behind they line up behind me láti support ọmọ wọn àwọn tí iná line up lẹ́yìn òun ẹ ti pa gbé ìjà nìyẹn ẹ̀sìn nìkan náà la lè fi tò ó tí a fi bérége kọ́lọ̀ má ṣàmà bá wa dá sí i kọ́lọ̀ má jẹ́ kó máa gbáriwo tiwa tá a bá dúró tá bá ní anything tá bá ní happiness nínú síngúrú wa wàláì ọba ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn kan ni wọ́n dẹ̀ máa ń sọ wọ́n ní lóòótọ́ àwọn èèyàn lè ṣe ṣe é bọ̀tà àwọn máa ń rí pé àárín yín tò irú ẹ̀ ní ń jẹ́ máa fi ròyìn wa lọ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk kẹrùn ni obìnrin yẹn ní ráìtì lórí. bẹẹni. wọn ti sọ ilé ìwé ṣe sábàbí ilé yẹn ilé ìtì ọ̀sẹ̀ kìí ṣe ilé ẹ̀kọ́ yẹn. ok káni kì í ṣe òun ló ṣe sábàbí it's another thing àbí. bẹẹni it's another thing. káni kì í ṣe òun It's another thing, àjọ but only ní ráìtì káwọn máa wọ ní yàrá òun tó lè rí but àbá yẹn tó dúró pé òun ló ṣe bẹ́ẹ̀ so èyí tó jẹ́ ẹ̀tọ́ gan-an ò tí ì ṣe é ó tún wá pé ní ẹlẹ́ni wá ba nínú ilé tó ní ráì láti ṣe bẹ́ẹ̀ nǹkan tó ń sọ nìyẹn. but ẹ̀rọ àpẹjọ ti gbà láti èsì kan kì í ṣe standard tàbí ká ṣe hùwà. táwọn ọpọlọ ọ̀gbá ní kápá láti ṣe tábà la fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ṣe. ká má wá sí ilé ìkáǹtọ̀ yìí ká wá fi ṣe tán. wọ́n ti ní sísà kan ní ìṣẹ́ ń sọ pé ní sísà ń sọ pé àwọn àfáà wọn kì í tí wọ́n gbé ẹ̀tọ́ ìdí báyìí mọ́ wọ́n máa ń lọ sentiment tó máa fẹ́ dájú pé à ń kọjá ìdí ṣe rí rèé níbi ọba àbá ìsàlẹ̀ ń kọ́ tó kún wọn lára. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ẹ̀jẹ̀ ìgbà tí à ń ṣàlàyé contribution nìkan ìgbà tí à ń ṣàlàyé máa gbé pọ̀ ìyàwó pẹ̀lú àwọn ẹbí ọkọ mo ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn àáfàá bá mẹ́nu lé wọ́n máa ń ṣe difference pé àwọn fámìlì um, ọkọ̀ táwọn ń sọ yẹn àwọn èèyàn bíi bàbá ọkọ ọmọ ọkọ wọn tiẹ̀ kí ń mẹ́nu ta àbúrò ọkọ àbí àwọn tó jẹ́ wípé wọ́n máa rọ̀ gidi lọ́jọ́ fún ìyàwó pẹ́pẹ́ wọn tí ẹ lè rí níwọ̀n bá sí ó bá ṣe mọ̀ mo ṣàkíyèsí pé ààrẹ. ṣe gbọ́dọ̀ lọ kọ́rọ̀ kí n túbọ̀ fẹ́ nǹkan tí sàn sọ lójú dáadáa ṣe mọ̀ pé ní àwọn fámìlì ọkọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa jẹ́ mahram fún obìnrin jẹ́ pé wọ́n lè rí obìnrin tó bá rántí kíláàsì mi tó jẹ́ mahram àti pẹ̀tẹ́lẹ̀ náà dọ̀dọ̀ kí n fìfò mi ò ní kẹ́ka ní mímú méjì. Thank you gbogbo ẹni tó bá ti jẹ́ èrè fún mi láti fẹ́ forever àwọn yẹn ni mahram tó ìyẹn láàrin àwọn ọkùnrin tó táwọn afá bá ń sọ̀rọ̀ pé gbígbé pọ̀ obìnrin pẹ̀lú àwọn ẹbí ọkọ láàrin àwọn ọkùnrin inú wọn àwọn tó bá jẹ́ mahram ni wọ́n ń sọ ṣùgbọ́n láàrin obìnrin kò sí ìpínyà ẹjọ́ ṣe clear jazakallah khairan question number one number two contribution ni sir. ẹ jọ ẹ more or less of verification. ok. tí a bá lọ sí sharia court. naam. tí ẹ divorce bá fẹ́ wà láàrin ọkọ àti ìyàwó. sísè ilé ẹjọ́ ká gbọ́ o. wọ́n máa ń sọ pé right obìnrin ni kí ọmọ yẹn ṣì wà lọ́dọ̀ ẹ̀. naam. títí ọmọ yẹn ṣe máa pé seven years. ok mo wá fẹ́ bèrè pé ṣé bó ṣe rí gan nìyẹn ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹni pé tó ìyàwó yẹn bá ti kúrò lọ́dọ̀ ọkàn yẹn tó bá lọ fẹ́ lómi ń pé bóyá ẹni ráìtì bàbá ẹ̀kọ́ ni láti máa bóyá kó fìdè ọ̀ wọ́n. ok jabakila fẹ́ràn bí wọ́n ti sàwá ṣe ìrànlá ìdínkù sí wa ni ìjọ síta tí ọ̀rọ̀ tọ́lá divorce separation nǹkan kan àti ìjà detail pé tí divorce bá wáyé láàrin ọkùnrin àti obìnrin òjíṣẹ́ ńlá sọ́lọ́lá sọ́lọ́m ó ní àǹtí tóbìnrin yẹn ti máa rì márì títí òun ló ní right àgbẹ̀dẹ̀ bá dùn òun ló ní right pé káwọn ọmọ ẹ̀ wà ní custody ẹ̀. even tí wọn bá ìwà ìtì pé seven years of age tó bá ti rì márì ó ní right pé dẹ́kọ́dọ̀ ẹ̀ ló máa wà àfi tọkọ yẹn bá gbà tó tọ́mọ ìbájọmọ ọdún márùn lọ tó ti rìn márì that same most right ni ó fi ó lù bẹ̀ á wá custodianship yẹn to someone else ta ló máa wá jẹ́ àwọn kan wọn ní kó jẹ́ female members of her family bí ìyá ìyàwó bí àǹtí ìyàwó àwọn kan náà wà fún àwọn ní rárá kó padà sọ́mọ sọ́dọ̀ female members of the husband wife àwọn dípò ìyẹn fanfa wà láàrin wọn but the woman herself ó lóun follow right yẹn once tó bá ti lè marry tó ti clear tó clear tó tẹ̀lé fine. wọ́n lè ti grant yẹ ẹni pátá ìgbésẹ̀ ṣùgbọ́n marry tí ọkùnrin bá gbà tó kókó mọ̀ ní sọ́dọ̀ kó tó má rì ó lè má gbà pé kókó sọ́dọ̀ tó bá má rì tán tó tún sùn báyìí ni wọ́n tó ó lè má trust ní ọkùnrin tó fẹ́ wípé ó máa rí ọmọ òun nínú tó ń fẹ́ ṣe ìmìdí sáfẹ́ náà tó ti má rì òun fẹ́ gba ọmọ òun kó wá sọ́dọ̀ ìyá òun àbọ́dọ̀ àǹtí òun lọ́dọ̀ àwọn àpá tí wọ́n ní three members of his family àbí kí sísà transfer ọmọ yẹn sọ́dọ̀ àwọn three members of her own family fifty sita so negotiation tó wáyé yẹn àníbìnrin as long as tí sísá yóò bá ìtì rìmá tó bá ti rìmárì òun kọ́ ní ní custodianship yẹn mọ́ àti tọ́kọ̀ yẹn bá wá wí fún ìsọ pé òkè jẹ́ kó sì máa kún ọ lọ. ṣé clear ṣé bí wọ́n ṣe ń bèrè yìí wọ̀lá ìlú mi ń dùn so that ẹ ní máa fight ní kí kì í ṣe ẹ̀tọ́ yín. bí wọ́n bá ti kí kì í ṣe ẹ̀tọ́ yìí bá ní kó bá òun kó ẹ̀bẹ̀ ló máa bẹ̀ wípé òun ò dá wọn tọ́ jẹ́ kí n máa tọ́ wọn negotiation ni. Eh? question number two àbí number three. number one. number one fine. sàmà yòókù. aleykum salaam wa rahmatulah. pásítọ̀ jẹ́bi fẹ́ bẹ́ẹ̀ àwọn tí mo gbọ́ tẹ̀sẹ̀ ní last week pé nípa tóbi mi ò bá gbọ́rọ̀ tí bọ́dọ̀ bá fowó bẹ́lẹ̀ pé kò jẹ̀bi èmi wá sọ́dún ìgbé kò ń jẹ́ pé ọ̀rọ̀ pé títò gbọ́rọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ bọ́dà tó lè sùn tẹ́pẹ́ tẹ́bá ti fọ̀rọ̀ kan báyìí wíìkì yẹn kò sí tọwọ́ sí ma fọ́ọ̀mù òní jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tọ́ bá sí ilẹ̀ náà tọ́ bá ṣe fún bá ti bínú òní jẹ́ áńtọ́lẹ̀ tọ́ bá ti bínú òní jẹ́ tó torí ẹ̀ gbàtọ́dẹ̀ ń bínú lọ́wọ́ èèyàn òní sílẹ̀ èmi abẹ́gbẹ̀rẹ̀ orí yẹn kọ́ ṣé. pé a fa ọ̀rọ̀ lọ́nà ìpè abáyàwó wa fa ọ̀rọ̀ ní oṣù tuntun oṣù tuntun tá a ṣe ká ṣe negotiation ká dialogue ọ̀rọ̀ yìí a máa pàdé di dialogue yìí tí gbogbo prayer tó bá sọ pé pé ìbá tó ń bú lọ́wọ́ sísá ò ní oúnjẹ àbùsùn ló ń ṣe. a ń fọwọ́ oúnjẹ lẹ̀ wà mọ́ ọ̀bẹ̀ yẹn pé ẹ kó táwọn ọbẹ̀ tó. ok ok ok ọ̀tọ̀ ní oúnjẹ ọ̀tọ̀ ní tọ́bẹ̀. Yes bá gbé. ọkùnrin bá ṣe plan lọ́tọ́kọ̀ ní ẹ̀ ọkùnrin ní ìsìn ó máa ra foodstuff sílé so that owó ọ̀bọ̀ nìkan lá máa fi sílẹ̀ ẹlòmíì ní ra foodstuff sílé á máa fún sísà lórí oúnjẹ ọ̀dẹ̀ á kàn wá lé ó ní ìpín owó oúnjẹ tó ń fún wọn owó tó yẹ kó fi ra pósítọ̀ sílé ni àbẹ̀kọ́ tó tó bá dìnnà yẹ ara tó gbójú ṣe náà ló dìnnà yẹ yẹn kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ owó tó fi ń bínú kò lẹ́tọ̀ àti tó bá jẹ́ pé ìbínú ẹ̀ yẹn lórí pé sísá ṣàgídí oko àṣẹ lórí nǹkan tó yẹ kó jẹ́ ojúṣe ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ for example ìbínú mi lè má ní í ṣe rárá rárá pẹ̀lú pé sísá kó àṣẹ.

tó bá ní jẹ tó bá ti rí jẹ kó fún jẹ tó bá ti rí wọ̀ kó wọ̀ tó bá ní sẹ́nìkan tí ò ní ká sèèyàn méjì owó ló máa kọ́kọ́ ṣe ṣé òun ni àbí ó máa kọ́kọ́ fún ìyàwó ẹ̀. ànábì ti ojú ẹ. ànábì ti ojú ẹ. ó ló nìkan ó kéèyàn méjì so aṣọ ẹ mọ̀ pé aṣọ òkín fẹ́yàn méjì tó bá lọ́wọ́ aṣọ four years kò lè táwọn méjì alhamdulilayi ẹ̀hìn wọn ló máa kọ́kọ́ ṣe. ṣe rí ìgbàgbọ́ náà bá pé ìyá àlè lẹ́gbẹ̀ẹ́ náà á mọ́ ní ìbátan lọ́kùnrin nìta tẹ́ ẹ bá fẹ́ pa àwọn obìnrin ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí àgbẹ̀gbẹ̀gbẹ̀ ní pé pé mi ní pé tá a bá ti kọ̀ wọ́n tán ká tún lọ́wọ́ síta tán yorùbá yìí wọ́n lè fi pé at the time tẹ ẹ fẹ́ ṣe nǹkan báyìí this thing should go repeat so a gbọ́dọ̀ gbọ́ tó bá rí jẹ a gbọ́dọ̀ gbọ́ sí pé lẹ́yìn tó ń bá ti jẹ àdájọ tó ń ṣe tán ní kó tó ń tóun bá ti rí nǹkan kan tó máa jẹ a expect kó ṣí ẹ bó ṣe kéré mọ yẹn pẹ̀lú àwọn ará ilé ẹ̀yìn kò sáà fà kan tó máa sọ pé kó jẹ́ kó ń tán tó sọ pé wọ́n rántí ìyàwó rárá.

wọ́n ní alẹ́ yìí ìfẹ́ àmọ́sá mọ́tò ẹ̀jẹ̀ lọ́kùnrin tó ní kúkà yẹn. tó bá ṣe ẹ challenge wọn pé ẹ fẹ́ mọ text yẹn tó dẹ̀ wà authentic mo experience twenty two weeks ago alẹ́wọ̀ dọ́là kan àwọn ọ̀dọ́ látọ̀ ara bẹ náà wọn tó ń wẹ̀ ẹ́ mo ṣe ń bá wọn sọ̀rọ̀ náà ń ṣọwọ́ báyìí fún mi mo wá béèrè mo ń ṣe nǹkan kan wà tó ṣe léèrè fún wa ni gbàgbọ́tò the president táwọn náà sọ̀rọ̀ ní pé ah, àwọn olùkọ́ wọn ṣe bẹ́ẹ̀ àwọn náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ́ọ̀rì àwọn àtàrí in fact bí ìwà ṣúọ̀ ni ó fi wọ́n pé pépà ló ti jáde ìyẹn bọ́ọ̀dà yẹn ọ̀nà tí mo tàlẹ́ ìkíní èké torí pé nínú àwọn tíra tó sọ̀rọ̀ jẹ̀náza nínú àpapọ̀ kọ tíra yìí ó ní kóyè tó kọ òun ò rí tíra kan tó kó àwọn hadith jẹ̀náza tó tó kó wọn jọ bí tíra yẹn sheikh nasiruddin alalbani wọ́n pe tíra yẹn ní ahkamu jẹ̀náì civil rights in islam sheikh aljibali ó translate ìwé yẹn ó wá àbíjẹ ó summarize many aspects ẹ̀. so àwọn nǹkan tí àbá yẹn ń sọ bó ṣe wáìdì tó ààrùn text kankan nínú ẹ̀ tó sọ pé tẹ ẹ bá wà níbi tó ṣe yẹ òkú ẹ máa fẹ́rọ̀. ọ̀pọ̀ nǹkan gbogbo ṣàdé ìtàn ẹni tó bá ṣe é àá béèrè pé kó bí òbí tó ṣàdé ìtàn wà ká dẹ̀ wá tó ń kú ẹ̀. nípa wípé ṣé ká ṣàlùwàlá àbí ká má ṣàlùwàlá ẹgbẹ́ nǹkan nǹkan táwọn ẹbí sọ fún wa. ó ní ìrìsílẹ̀ náà wọ́n dáná ìmọ̀wá bí ẹ̀rù ìbéèrè nínú ha nígbà tó pàṣẹ kọ́kọ́ wa ìṣòro ìbéèrè ọ̀fun. ó ní ẹ̀lọ́ ẹ̀fọ́ ẹ̀lọ́ fún ẹwà àwọn àyà àlùwàlá bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyà àlùwàlá yẹn mo rí pé àwọn different scholars àwọn kan gbé pé kátàlì ká ṣe fún òkú àwọn kan ní rárá pé ká ṣàlùwàlá fún òkú bọ́tà àwọn àyè àlùwàlá ni ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní. bá ti kù nípa ni ká kọ́ ní ìrújú bẹ́ẹ̀ni nílé ọṣẹ torí pé nínú description tánàbì fún wa fún ìpínlẹ̀ ó ní ká fi ká fi kú omi ká máa fi ẹ̀kú fídùn yẹn ewé kan ni tí wọ́n máa ń dùn gbà yẹn wọ́n ló máa ń mú ara ó máa ń jẹ́ kára dá so ọṣẹ ló dúró nípa ìfúnni yẹn nísìnyí láwọn afáṣe ní ká ọṣẹ yes question number. Assalamu alaikum warahmatullahi. Màmá ìjọ pé èsì kìíní ẹ̀ ṣe ti máìk. Sọlá sọ̀rọ̀ mọ́. Asalaamu aleykum wa rahmatulahi. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Nípa kí ẹbí ọkọ tó máa báyàn gbé ni mo fẹ́ bèrè. Tí wọ́n bá ní ẹbí ọkọ lóbìnrin tó ń báyàn gbé, ó ti ń báyàn gbé láti ìgbà tó ti wà kékeré bí ọmọ ọdún mẹ́fà sí méje. Tóbi yẹn wá mu ní ìmú ọmọ, ó ń sọ pé kóun sọ pé ọmọ òun lòun tọ́ ó dẹ̀ ń fi ẹ̀kọ́ ìsìn fún ọmọ yẹn níwọ̀n bá tó lágbára mọ́ ọmọ yẹn ti wá tó bí fifteen years sixteen years nsìn ọmọ yẹn wá ti fẹ́ máa yàwọ́ kò fẹ́ máa gbọ́ràn mọ́ débi pé sọ́mání kó kírun gan kò fẹ́ kírun mọ́ kò fẹ́ ṣiṣẹ́ ilé kò fẹ́ ṣe kọ̀ọ̀kan àwọn ẹbí ọkọ dá sí gbogbo wọn dá sí so àwọn ẹbí ọkọ dẹ̀ máa ń bẹ ìyàwó yìí pé kó jọ kó bá wọn tọ̀ tóró ọ̀dọ̀ làwọn fẹ́ kó gbé ṣùgbọ́n ọmọ yẹn fúnra rẹ̀ agídí ẹ̀ wá pọ̀ débi pé ó ti ń kó fìtì náà bá nílé ìyàwó ìwà fẹ́ ṣe ní agídí pé òun ò ní bọ́mọ ìgbé mọ́ bọ́ àwọn èèyàn sáà ń bẹ̀ kò dẹ̀ fẹ́ ṣe àṣetẹ́ ó fà lóun abọ́mọ ìgbé ṣùgbọ́n ọmọ ìfúnra rẹ̀ gọ́gọ́gọ́gọ́ agídí náà pọ̀ débi pé irú gan kò fẹ́ kí mọ́ kò fẹ́ ṣiṣẹ́ ilé ó ń ba gbogbo nǹkan lé jẹ́ ṣé kí obìnrin yìí kó mu pé òun ò ní tọ́ ọmọ ìbóhùn ṣe fẹ́ tọ́ tó ni àbí kó filẹ̀ láàyè ẹ̀ kó má ràn níṣẹ́ mọ́ nílé kó filẹ̀ fàyè ẹ̀ àbí kó ṣe lágídí pé nǹkan tí mo fẹ́ kó ṣe yìí nǹkan tí mo fẹ́ kó mọ̀ yóò gbúdọ̀ mọ̀ àbí kí nǹkan tó yẹ kóbìnrin yìí ṣe tí ò ní ta àlà nǹkan tọ́lọ́run fẹ́ the first thing tẹ́ni yẹn láti ṣe ó láti jẹ́ kọ́kọ́ ẹ̀ understand situation yẹn kọ́kọ́ ẹ̀ ò bá understand situation yìí kò ní ní support tó need láti handle situation yìí kí ni ká pe ọkọ lákèésí sí ni pé ṣé ìsọmọ yẹn dé yẹn tí ò bá rí strict control ó máa kó báwọn ọmọ tiwa wọn fẹ́ dàgbà nínú ilé yẹn because gbogbo ibi tó ti fẹ́ ní ní eighty two sixteen yẹn tó fẹ́ yàwó yẹn àwọn ọmọ tí wọ́n máa kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ látara ẹ̀. tó káfí yẹn pé àkíyèsí ọkọ sí pé má ti tẹ̀ ní treatment pé torí kó dàgbúrò ẹ̀ ní respect tó máa ní lórí àwọn ọmọ tiwa tá a fẹ́ jọ rè papọ̀ pé tó bá jápá wà lábẹ́ ọmọbìnrin yìí tó wá ń ṣe báyìí ọwọ́ òun ló máa fi mú irú ọwọ́ tó máa fi mú yẹn náà la fẹ́ kí brọ́dà fi mú àbúrò ẹ̀ yẹn tó bá máa gbé pọ̀ tí ò bá wá ní gbé pẹ̀lú wa afẹ́ kí brọ́dà understand pé ìyàwó òun kọ́ ló yẹ kó paláṣẹ ọkọ ni kó paláṣẹ tó kó padà tó àwọn èèyàn ẹ̀ tó ti tètè ìbá kárí ọkọ ní àlọ́hùn iṣẹ́ yẹn máa difficult tó gbìyànjú láti ṣe láìjẹ́ kó gbà sọnù òun náà ṣe kì í lọ yìí pé ẹ make sure wípé àwọn ọkọ tẹ ẹ fẹ́ àwọn tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ni tó jẹ́ pé àti máa jókòó ṣe dáálọ̀ pẹ̀lú wọn á máa make meaning ẹni tí kì bá ti fẹ́rẹ̀ sí ní gbogbo táǹsọ̀ yìí kò ní lè pín nìsí àdìpọ̀ fẹ́ lábúrò kúrò nílé ni àti bó ṣe rí nìyẹn sísà. question number five àbí number six ni bisimilah aleykum salaam. السلام عليكم. السلام ورحمة الله pẹ́sítọ̀ mi mo fẹ́ bèèrè lórí pé mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí pé àwọn ọkùnrin àwọn situation kan wà fẹ́ pé wọ́n máa ń yọ̀ lẹ́sí tí àwọn ọkùnrin yẹn bá ti ń ṣẹlẹ̀. ètò jáde lórí àwọn fámìlì wọn. obìnrin gbọ́ èrò ọkọ̀ tèmi ní ọ̀gọ́ tèmi wò mí pé a máa wà àti obìnrin láti correct àwọn fámìlì wa parents wa lórí nǹkan ju àwọn ọkùnrin lọ most especially tí wọ́n ti jẹ́ pé obìnrin ló observe pé ah fúnù rí báyìí náà hmm. bọ́dì rí báyìí ọmọ fúnù yìí ṣe nǹkan báyìí so tí fámìlì ọkọ àti fámìlì ìyàwó àti ìyàwó tó bá jọ ń gbé obìnrin máa ń sábà ní problem ní aspect yẹn so wípé ó wá jẹ́ jíjẹ́ rò pé bọ́dì títà ń sọ pé ní yàrá kan yẹn ó fẹ́ ju yàrá kan lọ tóbi lè ní then mo fẹ́ contribute sí pé bí ìyá àwọn ṣe máa gbé pọ̀ dáadáa there is one factor tó mi mọ̀ tí mo dẹ̀ máa ń sọ fún àwọn ọ̀run tó bá jẹ́ kí ìyáálé àti àwọn gbé pọ̀ náà ní problem yìí tí wọ́n máa máa rojọ́ ilé ẹ̀ síta. Ṣé tuntun tuntun ti ti advice? Tó dẹ̀jẹ̀ pẹ́ mi yẹn, ọpọlọ ẹ pé èèyàn lọ́lọ́pọlọ pípé. Máa lò ń tọ́ ẹ̀ síta. Ní kí ìjọba jẹ́ kó láìpẹ́ ìyáálé ẹ̀.

òṣìṣẹ́ lágbẹ pé ọlọ́run lànà èyí tó máa ń ya àwòrán but ó rí pé ah, àwòrán ìyàwó lè bẹ̀ rí sí nǹkan bóyá music bóyá ọkọ̀ mọ̀ but ìyàwó máa ń lọ ẹgbẹ́ tàbí ọba sílé ah, ó ń ṣèpara fún sísà ó tó pẹ̀lú difficult that but most times a máa ń ó máa ń fẹ́ nira fún wa láti pera tí màá sọ fún wọn ṣe kì í yìí.

ọ̀rọ̀ ìdíládẹ ń sọ yìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣe. jẹ́sàkìlá ọ̀sán ìrọ̀ kò sẹ́yìn kan tí wọ́n fẹ́ ká ti jó ẹ̀ débi ká má lè bá sọ̀rọ̀ ẹ̀ sí. gbogbo wa pátá la mọ bí tá a kù sí. tó jẹ́ pé tó báwa nìyàwó wa fẹ́ pè sákìyèsí. ó rọrùn tó bá jẹ́ ìyá lórí ṣàkíyèsí pàtó sọ yìí. àyẹ̀bẹ̀kọ́ ó máa ń difficult tó bá jẹ́ àwọn olóṣàkíyèsí ẹ̀. ara pé jàhìlíà díẹ̀díẹ̀ ṣì kù lára wa ni wọ̀nyí kò sí nǹkan tó burú nínú pé ṣé bọ́ máa ń tẹ àwọn tó ti fẹ̀fà kéèsì irú rẹ̀ tó dúró lórí ọmọ ṣé wàá ní nílẹ̀ lórí ìyàwó bọ́tọ́rí pé òun obìnrin difficult tó bá pè wá sákèèsì ìláwọ̀ ọ̀rọ̀ fúnni yìí alárèéfé ti dé ọ̀pọ̀lọpọ̀ kó rí bẹ́ẹ̀ tó bá ti tà sọ yìí wọ̀nlá ìdóṣèlú nìyẹn tí ò dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ in fact èyí tó pọ̀ jù mọ́ àwọn iṣu báyìí kò tí ẹ yẹ káàpá àgbọ̀ sí. àfi tó bá jẹ́ pé ìyàwó fẹ́ kọ̀ǹfàm lọ́jọ́ àpá àná kóun tó ṣe mistake pé ṣé bóun ṣe rò ó pé ìdájọ́ ẹ̀sìn rí náà rèé tó bá dẹ̀ fẹ́ kọ̀ǹfàm yẹn ó tẹ̀lé má nẹ́sẹ̀sì kó sọ fọ́kọ pé ìyá lòun ló ń ṣe tó bá ti kọ̀ǹfàm pé bó ṣe rí nìyẹn kó pè á lé sákèèkì nígbà tó kò sí ńbẹ̀ ìyá lè bá rí bó ṣe yẹ kí mùsùlùmí máa rí ipò gbogbo nǹkan tó bá jẹ́ tọ́lọ́run la máa fi pàdé ẹ̀ ìwé ọ̀dẹ̀ ló máa ń sábà ṣẹlẹ̀ láti ń sọ wípé ká borí ká ṣe gbogbo ẹ̀ àti ìrí nǹkan tó báwọn bá ní ká túnṣe túnṣe tá a bá ní wá ṣe jẹ́sàkìlá ọ̀kẹ́rẹ̀. ṣé wọ́n nípa ìtàkọ́kọ́ tẹ̀ nípa wípé tíyàwó bá ti ń bá àwọn fámílì ọkọ̀ gbé ebi tó pọ̀ tọ́mọ wọn bá ti bẹ́ẹ̀. bọ̀dẹ̀ wá ti kọ̀ọ̀kan ẹni ìyàgbẹ́ ẹbí rẹ̀ pé. yàrá kan táwọn àáfàá àti ń sọ yẹn ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ní ìlànà máa sọ pé ànẹ́yẹ. because ẹ̀dùnkúdá ilé mi tó bá kúrò ní pé wọ́n jọ ń ṣí àflat péré ìfọ̀kọ́ bá wà níbì kan tí flat ìyàwó wà ní ọ̀dọ́ sáré bíbí tó pound wọ́n lára ìlú wọn. ó ti wọn. ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí ti yí bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ní mo gbà wípé ìpínlẹ̀ bàjẹ́ à ìgbà ìṣúkọ̀ títì ìkọ́ ìwọ́ ìbálòpọ̀ wọn téèyàn máa rí. náà kátólì sọ pé eléyìí dé rọ̀ a máa fẹ́ establish ẹ̀pẹ̀lẹ́ rì tó nǹkan tákan ní fẹ́ rèé àwa gbọ́ òkè pé kí brọ́dà sọ nínú àwọn pérèǹtẹ̀ tó platform àtàwọn ọba ń àti advice ẹ̀ àti tó bá jẹ́ extreme situation tí wọ́n rọgbọ́n dá sí. in fact most people go kì í fẹ́ káwọn parents àwọn kan wá gbé lọ́dọ̀ àwọn yàtọ̀ sí báwọn fà sí advice again àwọn brother gan mọ̀ wípé kò sí gbogbo nǹkan ṣe lè mọ́ ṣe tó àwọn parents wa wọ́n ń táwa tá a ní wọ́n gbọ́dọ̀ sùúrù ká tó sọmọ ọlọ́mọ tá a fẹ́ sọ wa gbọ́dọ̀ pé kò tọ́ sí hàn a n'i kó má wọn péré ìtẹ̀wá síbi tó wọn àṣìyàwó ẹ̀ ń gbé tó bá but church ni pé kò sí ni express road jáde yín láti kéèké a instead kí kó sórí ibú látara kó ìyàwó ẹ wa ṣe farada fún but di base náà ni pé kí láàyè tiwọn. wọ́n máa rí ìtọ́jú tó bá pọ́sibù ń bẹ̀ sódà kíkọ́ nira àwọn àtìyàwó wa ó máa wà mínímà tó bá jẹ́ àwọn àtàwọn ọmọ wọn lọ́jọ́ ń dé níbi tí wọ́n bá ti pọ̀ kò sí bá ṣe kọ́ nira wọn tó wọ́n á máa rí yanjú ju tó bá jẹ́ ìyàwó ọmọ wọn lọ. torí ìgbà míì àwọn pẹ́rẹ́ǹtì gan ni má bínú tó báwọn ọmọ wọn ṣe máa bínú wọn níyàwó ẹ̀gbọ́n àwọn ráhùn pẹ́rẹ́ǹtì àwọn sí gbogbo nǹkan yìí làwọn àwòrán tó àkíńfẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ unless tó bá sí choice. ṣèjọba tó lára pẹ̀lú asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. nígbà tí yẹn náà. sísá bisimilá. naam mo kọ́kọ́ fẹ́ sọ pé ìgbà tẹ ní àwọn àfa tó máa sọ ti obìnrin pé wọ́n mí pé àwọn tí wọn ò lè fẹ́ rárá rárá bóyá torí ẹ̀ ni mo fi mú ẹnu bá èmi fẹ́ sọ pé ó wá dàbí kó fẹ́ wá ìlú tìbí compulsory láti máa tọ́ eh, ní kókó ní kókó nítorí pé even àwọn brothers wọ́n máa ń fìwé pé àwọn ò church àbí eh, usually àwọn àbúrò wọn àbí nẹ́fì wọn lọ́kùnrin láti bá wọn gbé mo dẹ̀ sí pé àwọn àfàwọ̀ òfin sábà sọ ọ́ ní kókó báyìí wọ́n ṣe fò ó ní ìwé náà náà ṣe máa ń sọ so ẹ mọ̀ pé ọ̀rọ̀ tán bá dẹ̀ ń tẹnu mọ́jú etí máa ń rántí lọ́kàn máa ń rántí mo fún ìpòyẹ kọ́ọ̀n náà máa sọ ọkàn máa emphasize èmi ti wà nínú situation tó jẹ́ pé ilé ọkọ ilé àwọn òbí àdúgbà kan lájọ ń gbé tẹ́pẹ́ àwọn in-laws mi lọ́kùnrin kò jẹ́ dídì fún ọ láti wọnú ilé torí pé lè wọn ni even ní yàrá kò ń ṣe problem fún ọ láti wọlé either without with uh, knocking or without knocking no. kò ń ṣe problem fún ọ so mo fún ìpè yẹ kéèyàn máa sọ ní pàtó. then lórí ọ̀rọ̀ apartment yìí kò yé mi rárá rárá kò yé mi ṣé bí ẹ ṣe ń sọ rúù tẹ̀ ń sọ apartment òun lọ́pọ̀ because ẹ ti sọ́ níbì kan á ti sọ́ yẹn ní pé rúùmù ló dà fún àwọn àfáà ń sọ ẹ ti wá sọ́ níbì kan á ti wá yẹn ní pé kò lè jẹ́ rúùmù ni wọ́n sọ ní àwọn ìdí púpọ̀ púpọ̀ for example ó fẹ́ ta ko àgbọ́yé àbí ìmọ̀ bí máa ṣe sọ́ tó máa wà ṣe kí wípé ọ máa expect ṣe ẹni pé èèyàn um, bá rìn èèyàn á rí ṣùgbọ́n ìtọ́ norm usually lèèyàn máa fi ń sábà sọ̀rọ̀ not the abnormal ìtọ́ norm ni pé a lè fi ìyá wa sí yàrá pẹ̀lú ìyàwó tá a máa jọ máa sùn because um, kíní máa wà wọ́n máa ní um, conjugalization wípé ìyẹn ló norm jù ò kì í sábà ṣẹlẹ̀ ní ìní kò ń ṣẹlẹ̀ rárá o. wípé tó tọ́ba wá sọ pé room hmm, àwọn nǹkan tó máa most of the time room ò tẹ̀ kì í sábà ẹni àta room gangan kò ń jẹ́ issue tó máa ń fa wàhálà tí ò bá ń ṣe apartment apartment yẹn ni pé èmi mọ several issues sí ìyá ọkọ tó máa ń wọnú yàrá kó ọkọ àti ìyàwó sọ pé ìyàwó yẹn ló máa ń sọ̀rọ̀ apartment wọn jọ ń gbé that is flat tọ́jọ́ tó máa ń di wàhálà pé wọ́n ń ṣílẹ̀kùn wọn wọn lórí wọ́n ń ṣe gbogbo yẹn that is apartment so ó wá ẹmọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ sọ́bọ̀ room àti apartment tó bẹ̀rẹ̀ sí confuse me building yẹn lè ní sùn pé kò bá jẹ́ ẹjọ́ nítorí àti gbé nínú building kan ṣọ́ọ̀gì lè jọ gbé building kan because ìgbà kan wà jọ pé ní ilé ọ̀dọ̀ ti tèmi táwọn ń lọ̀dún ní pé káwá máa bá wọn gbé building tẹ́mi sí pé ah, kò bá dùn tó àgùnkò ń ṣe ní flat kan náà o building nìyẹn o ó dẹ̀ máa ń sábà jẹ́ ọ̀rọ̀ láàrin àwọn títà tó máa ṣe à ṣé mo lè bá wọn lẹ̀ kí n ṣe dúdú àpáti èso máa ń dàbí gold that thing except when there is um, necessity ká máa ń sọ yẹn pé wọ́n need láti kí ìyẹn ṣẹlẹ̀ bọ̀ ó pé a fẹ́ máa gbé nìsí eh, building gangan room eh, apartment ó wà very confusing sí mi. ìjọba ti lọ ọ̀pọ̀ rẹ̀ sọ ma pé. ẹ ẹ n sọ́ọ̀tì mi mọ̀ ṣé ó máa ajá pẹ́sàn mi ti máa ní pé ìpìlẹ̀ ìpìlẹ̀ marriage kankan èmi ti gbọ́ sí sísà kan sọ pé ìpìlẹ̀ marriage is polygyny ni mọ̀ bóyá gbogbo lè náà ó jọmọ tó láti sọ̀rọ̀ ìyàwó méjì ní sùn sísà kan mention pé ìpìlẹ̀ ìyàwó gangan polygyny ni i don't know if this will be another question ni mò ń bèrè. tàbí pé ohun tọ́lọ̀ ọba recommend gan ìpínlẹ̀ ni pé mẹ́tìnà àbí èyí tó bá yọ̀ lẹ nínú ọkùnrin máa ń fẹ́ ọkàn. ìṣe ẹ̀kọ́ ti jẹ náà gbọ̀ngàn ni olùdíni wípé àwọn aṣọ́gun ọkàn yẹn ìṣí ò ṣe fóun ní ni wípé so táwọn èèyàn máa ń sọ pé ọkọ ìṣèyàwó ẹ tó ṣayọ kan gan lọlẹ àdìyẹ ò ìpìlẹ̀ nǹkan tó ń pè ní nìka so mo fẹ́ confam yẹn. ìwọ́n ti kọ́ fún pípa. Thank you for participating. Yes tí ọba wà sí sí ẹ níbi rẹ fẹsán yìí tọba padà síbi àyà tó náà ọba ti pàṣẹ olùwà á ń tó fún máa tọ́ ọba lọ́kùnrin náà nìfà ẹ̀fọ́ yìí tó bá yẹ nínú àwọn obìnrin. táwọn fẹ́ òǹkà ìdúrà tó bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ gbàgbé ó fún wáhùn ó ẹ̀fọ́ ní tìlíbù mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin adọ́kọ̀ọ́ ó ní pẹ̀lú fífi máa yá káàdì tí wọ́n bá wá pààyà pé ah, ẹ lónìí ẹ̀ ẹ lè ṣe déédéé àìlónìí ẹ̀ àìlèṣe déédéé fúrò ní alágbára ní àbọ̀dẹ ọlọ́run bá sàwọn ọkọ̀ ńlẹ̀ lọ́wọ́ àbí sẹ́rí tí mo ti bá ń dúpẹ́ tẹ́lẹ̀ alhamdulilayi ká asùnfùnláì wọláyé àti ìsàlẹ̀ ní gàdìrì sẹ́rí ẹ̀ àti sincerity ẹ̀mí àbẹ̀rẹ̀ àwọn kọ́sán yìí but àwọn àbẹ̀rẹ̀ ọ̀dà yìí pé àwọn brothers irú ìṣe tí wọ́n máa ń mọ̀ sí rè but àwọn ọ̀kan tó yẹ kí wọ́n mọ̀ tó ti ṣe afẹ́kúnmọ́ pẹ́pẹ́ dáadáa tó ti lè ń sìn tó lọ ọ̀kẹ́rọ̀ ẹgbẹ́ tí wọ́n padà sí kọ́sán apartment tó wà pàṣẹ ẹ̀ẹ́dẹ̀ rántí pé èmi náà sọ wípé àwọn àfáà kan wọ́n bára wọn fà á kí n bọ́ àwọn kan ní àwọn ọmọbìnrin nìyí wọ́n ní bọ̀t èyí tí a rí tí àwọn argument tó sọ̀pọ̀tì jù òun náà ní pé rárá ìlú rẹ̀ èrò ìdí apartment pẹ̀lú ìlú rẹ̀ àkọ́kọ́ náà ààrẹ lákọọ́lẹ̀ pé òjíṣẹ́ ńlá ní nine different buildings táwọn ìyàwó ẹ̀. okay if you say apartment kí ló constitute apartment yàrá what else. wọ́n máa ń tọ́ ìtọ́lẹ̀ fún un. okay. sẹ́yìn bí ká fi ń dáná. Hello Mike, wọ́n lè bọ́. A dẹ̀ ti sọ pé àwọn àfáà máa ń wò pé kì í tó ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ tó bá ní situation wa ní tí wọ́n máa mú wa. So situation wa ní tì ní pé toilet náà ó kún nǹkan tá à ń sọ ní àpàtún ìgbàsọ́pọ̀rọ̀ náà ọ̀rọ̀ tìsí ni tó mo ní pé kíkì toilet àti yàrá tán máa sùn. Ok. Ṣé gbajúmọ̀ sísá ni? Now, ìgbà tí Bílẹ̀ Kùdámà wá ń ṣàlàyé ó ní nígbà tí sẹ̀ríyà tó sọ wípé ká provide ilé fún wọn wọ́n lè tún nǹkan táwọn àáfàá ṣàlàyé pé sísà ti mú right tó sọ pé òun ò fẹ́ bá wọn gbé wọ́n ní nítorí pé afẹ́kọ́ ní privacy tó ṣe sexual intercourse tó bá fẹ́ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ kí wọ́n má gbọ́ nǹkan kan kí ènìyàn pé kí wọ́n gbọ́ wọ́n má rí nǹkan kan tí èèyàn tí wọ́n rí àwọn àpá wa complete wípé kí ni minimum privacy tó garanti irú nǹkan yẹn otherwise kò make sense a sọ wípé ah anywhere tó bá ti lè pa ìwé ọkọ àtìyàwó ọmọ ẹ̀pọ̀ àtẹ̀rù wọn papọ̀ ń bẹ̀ wọ́n á sọ kí ni nǹkan tí wọ́n ń sọ fún torí pé wọ́n ní nǹkan tí wọ́n ń sọ fún ni pé. Private system while refused upon during sexual intercourse and then during having personal conversation pẹ̀lú ọkọ ẹ̀ lọ́sọ̀ yẹn pé minimum to guarantee ẹni tó ní yàrá àti ẹ̀. Ẹ̀kẹ́ wọ́n tún pèrò. Kí ọ̀gá mi sísà? So nǹkan tí ọlọ́run bá sọ tí ò bá fi precise measure sí ká máa fi a máa ń padà síbi pé kí ló jẹ́ culture kí ló jẹ́ tradition kí n ṣe àwọn ará wájú tàbí máa bẹ̀yìn ṣe lásìkò ohun tí bùkúndà máa fi wọ́n rẹ̀ pé á ah, minimum ó máa garanti pé etí elétí òun jẹ́ nǹkan tí wọ́n ń sọ ojú elétí òun rí nǹkan tí wọ́n rí ohun tó jẹ́ determining factor and that is an enclosure tó ti ní ní ti sọ pé yàrá ni àwọn tó bá sọ pé ẹ kó ju yàrá lọ well it's subject to acceptance or rejection ẹni tó ti pé òun lè fẹ́ kó ju yàrá lọ ó ní pé pé ọ̀gáńtò ó ní ìdá àyíká tó máa ń ìgbà rẹ̀ tó jẹ́ pé èrò àrégbèrè àdúrógbò ló sì ń. bàbá mi nílò àájú wípé à tó bá jẹ́ àìrìn sọ tẹ́bù kàgbèrè ẹ̀ tọ́lẹ̀ kàgbèrè ó dàbí ẹ̀yìn tó tó wà lórí kùnú náà ni. that's not it's not private for my wife àbí ìyàwó mi lọ sẹ́yìn kùnú lọ ìgbà rẹ̀ tí bàbá mi kò gbọ́n lọ sílẹ̀ telling the blind toilet to keep out your out. You get the argument. But the back in our freedom, this person who taking us in the middle So now I'm going to say, I'm going to present arguments on our fine in case they are going to call. Then you can say, minimum apartment, room, private kitchen. Ah, ní sọ pé sọkúsọ àmọ̀ táwọn àfa kan sọ bọ́tà báwo fínnífínní èyí tó dàbẹ̀ ni pé ó fi lọ́kàn balẹ̀ wọ́n láàyè orin tí bí kò bá máa fún wọn láàyè wàhálà jazakallah khairan. i'm very sorry wọ́n ní ọdún alùpàá tá a bá ń dakó ṣù mẹ́wàá àti ìgbésẹ̀ ẹ̀jẹ̀ pé ọlọ́run má bínú ṣẹgbẹ́ kálí bá this is less than ten minutes to go. àwa tí questions yẹn ò kọ́ lórí ẹ̀dá tuntun ọlọ́run tó bá di kọ́mí city ṣẹgbẹ́ gbogbo ọlọ́run ọba ọlọ́run má dùn wọn ládàá wíwá. gbogbo ẹ̀dọ́ ọlọ́run tá a bá ń tètè sí ilẹ̀ náà tàbí tá a dá a máa ní ẹ̀ next time láti gba questions wa. ó mọ aisha wọ́n láwọn.